وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليس يتوقف الله أشي الصلاة والنبوة محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا كما بام على إلي النبي abu abdulsawad ẹ bá mọ àndì sọ ọmọ bọ mọ ara lẹ́yìn tí aṣẹ salatu fannabuwa muhammad sallallahu alaihi wasallam láàdá salatu náà kuma bá wọn ara ilé annabi àti àwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama àlẹ́yìnà a máa tẹ̀síwájú lílé iná bí ibnillahi ta'ala nínú àlàyé tíra umdatul ahkam eléyìí tí a ti ń bá àlàyé rẹ̀ bọ̀ náà tó ti tó ọjọ́ mẹ́ta ibi tí a ṣàlàyé lẹ́yìn òun náà ni àwọn tó ní ṣe pẹ̀lú àwọn àsìkò ìrun wa lábẹ́ báàbù nínú mawaqit tó náà tó wọ́n bẹ lábẹ́ kitabu sọ́là ọ̀rọ̀ àwọn àsìkò ìrun àti ṣe àlàyé níwọ̀n bá bọ́lọ́wọ́ bá ṣe ní kí alágbára wọn èyí tí àwọn àmà bá lọ nínú bi'idhnillahi ta'ala ó ní àwọn nǹkan tó ṣe pé àwọn àlùfáà wa nínú àwọn tirafik nígbà táwọn bá ń kọ́ wa ń tó lọ́wọ́ wọn a máa pè fún wa ní makruhatus salah makruhatus salah èyí ò ní àwọn nǹkan tá a kórìíra ìta máa ṣe nípa inú àwọn tí wá jẹ́ mọ́kùrù á ti sọ́lá ó wá tó mélòó kan so àmọ́ nínú ẹ̀ òun níbi tá a fẹ́ bá kí ó délé ní nínú àwọn tá a kó ìra lórí ìmọ̀ yìí òun là á mọ bí yẹ̀wò náà tó a máa wá ba lọ náà rí ọ̀rọ̀ kí ìtìtọ́ lọ ọ̀rọ̀ kí ìtìtà lẹ́rìí ọ̀rọ̀ ìfẹ́ inú tí e máa ń kó bá fa oníwàásí tí ó sì tó kó bá jàmá gbọ́wàásí tí ó sì lè ṣàkóbá fún àlékún mọ̀ tá a bá ti ń fi irú ìfẹ́ inú bẹ́ẹ̀ sí wàásí lọ́rọ̀ dákúmọ́tà tó wá ní ìfẹ́ náà mọ́ o má sọ̀rọ̀ wa lọ́rọ̀ fẹ́ inú ọlọ́mọtà àjẹkọ́rọ̀ wo màsílẹ̀ ní qala Allah qala rasuluhu qala sahaba kó máa ṣe déédéé ọlọ́run bí báyìí ànábì bí báyìí àwọn sábẹ́ àbẹ́wà Muhammad náà báyìí náà ní àwọn náà ṣe sábà. alhamdulillah wa salatu wa salam ala rasulillah عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال إذا أقيمت الصلاة وحضر العشاء فابدأوا بالعشاء وعن ابن عمر نحو نحو ولمسلم عن عائشة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا صلاة بحضرة الطعام ولا وهو يدافعه الأخبثان عن عبد الله بن عباس رضي الله عنهما قال شهد عندي رجال مرضيون وأرضاهم عندي عمر أن النبي صلى الله عليه وسلم نهى عن الصلاة بعد الصبح إذا تطلع الشمس وبعد العصر إذا تغرب عن أبي سعيد الخدري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال لا صلاة بعد الصبح حتى ترتفع الشمس ولا صلاة بعد العصر حتى تغيب الشمس قال المصنف رحمه الله تعالى وفي الباب عن علي بن أبي طالب وعبد الله بن مسعود وعبد الله بن عمر وعبد الله بن عمرو بن العاص وأبي هريرة وسمرة بن جندب وسلمة بن الأكوع وزيد بن ثابت ومعاذ بن أفراء وكعب بن مرة وأبي أمامة الباهلي وعمر بن عبدة السلمي وعائشة رضي الله عنهم وصنابحي وصنابحي ولم يسمع من النبي صلى الله عليه وسلم عن جابر بن عبد الله رضي الله عنهما أن عمر بن الخطاب رضي الله عنه جاء يوم الخندق بعدما غربت الشمس فجعل يسب كفار قريش وقال يا رسول الله ما كدت أصلي العصر حتى كادت الشمس تغرب فقال النبي صلى الله عليه وسلم والله ما صليتها قال فقمنا إلى فتحان فتوضأ للصلاة وتوضأنا لها فصلى العصر بعدما غربت الشمس ثم صلى بعدها المغرب àwọn àhàdéètì yóò máa ju ipa wọn tá a pè ní makruhatu sọlá lára àwọn àǹfààní àti yàtọ̀ díẹ̀ díẹ̀ ti ń bẹ lára àwọn kútùbùl hadith àti àwọn kútùbùl fiqh ala al-madhhab aw al-mutun al-fiqhiyya ala al-madhhab àwọn tíra tó ṣe pé wọ́n fi ń sàlàyé àgbọ́yé ẹ̀sìn fún wa tí wọ́n wá ń kọ́ àwọn àhàdí ìtòjọ́nú ẹ̀ àtàwọn tíra fíkì wa tá a máa ń kọ́ tá a bá ń bẹ nílé kí ó tí àwọn àlùfáà wa máa ń rẹkọmẹ́ndì ẹ̀ fún wa gẹ́gẹ́ bíi sílábọ́ọ̀sì wa ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì náà rẹ̀ àwọn tíra mọ́sáàbù wa tí a fi máa ń kíw láwọn ilé kíw ẹni pé wọ́n máa ṣàlàyé irú báàbùl makruhat wọ́n pè ní báàbùl wọ́n wà máa dákọ̀ gbọ́ àwọn kan kó lera àfẹ́ báyìí àfẹ́ báyìí lè rún Islam ò fẹ́ ilé báyìí kọ́lá ti mọ́ sí ń wá ka gbogbo ẹ̀jọ́ tọ́ àmọ́ àwọn irú àwọn tíra tá a fi ń kéwù yìí tó jẹ́ àwọn kutubul hadith tí wọ́n wá sí lórí ìlànà fiqh lórí àwọn ahkam àbí irú à ń sọ̀rọ̀ bulugul maram à ń sọ̀rọ̀ umdatul ahkam àtàwọn tíra tó jọ bẹ́ẹ̀ ìlànà táwọn wá máa ń tọ̀ ní pé wọ́n kàn má dìrìsì tó sọ̀rọ̀ pàdájọ́ níwájú àwọn lè má máa wulẹ̀ dákọ̀ dájọ́ lẹ́yọkọ̀ọ̀kan àmọ́ àlùfáà tó ń bá ti kẹ́kọ̀ọ́ fíkà òun lòun ti máa mọ̀ pé àdéhùn eléyìí ní tó jẹ́rìí fún oníbẹ́nulú síra báyìí tó méjèèjì àyíwá kọ̀ ń dẹ́mu kankan nuru àwọn ìlànà méjèèjì báyìí níbi jẹ́ tí ọmọ akẹ́kọ̀ọ́ mímọ̀ méjèèjì ló ń gbọ́dọ̀ fi kẹ́kọ̀ọ́ ìlànà méjèèjì náà ló sì gbọ́dọ̀ gbé kíwu rẹ̀ gbà àmọ́ táwọn àlù àhàdíìsì yóò kàn máa jẹ́ fún ojú pé kì í ṣe pé àkàn wá kà á pé wọ́n sọ báyìí fún wa nínú láàlárí àmọ́ àmọ́ pé ọ̀rọ̀ tán gbà nínú láàlárí o àdíjì tó sọ̀pọ̀tì rẹ̀ ó làdíjì báyìí ọ̀rọ̀ báyìí tó wí ní àṣùmáwí àdíjì tó sọ̀pọ̀tì rẹ̀ ó ní àwọn àhàdíjì báyìí bákan náà matnul akhdari matnul àṣùmáwí matnul risala àwọn mùtúnù ìlmíyà tààfi kéwú náà kódà ilé kó làáfi kéwú lẹ̀ yorùbá táwọn alfáwà bí wọn kọ́ wa lórí mazhabi imam malik alayhi rahmatullah àwọn tíra yìí ti máa ń mímọ̀ lé nìyí tẹlomi ó ní kíni ìlàláàrí náà ni àlàláàrí kíra ni ìmọ̀ ní bẹ́ẹ̀nú ẹ àwọn ọ̀rọ̀ tí nǹkan bẹ́ẹ̀nú ẹ mọ́ ní ìdí ká mọ ẹ̀rí wo ló ló sọ̀pọ̀tì rẹ̀ á fi máa ń fa àwọn kíra yìí ẹ̀yìn máa ń sún ìmọ̀ ẹ̀yìn máa ń fi sún ìmọ̀ mọ́ yẹn ni tọ́lọ́ mọ́ta fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ tọ́jú abẹ́kélé ni ó ní hadithu ti yálà wa Aisha radiyallahu ta'ala anha wa an sahaba tajma'in أن النبي صلى الله عليه وسلم قال إذا أقيمت الصلاة وحضر, وحضر العشاء فابدأوا بالعشاء ẹ̀kọ́ lákàrí àdéhùn yìí nínú àwọn ẹ̀kọ́ tí ṣe ń júwe bí islam ṣe tó ní ìyáláwà Aisha radiyallahu anha alánàbí ní idha uqimatis salat aláàlẹ́bí ni bí wọ́n bá ilé ti gbérun dúró tí kálukú náà fi ti ara rẹ̀ gbọ́ báyìí kí wọ́n ti ṣe ìkọ́ọ̀mà wàhádọ́rọ̀ làṣà bọ́tí wá ń ṣe ìkọ́ọ̀mà lọ́wọ́ tẹ́ ẹ̀bẹ̀ tírun oúnjẹ tó yẹ kọ́ tó wá jẹ náà òun náà tó ti wá rẹ́bí ìyàwó ti dáná tán àbí mọ́mí rẹ̀ náà ní dáná fọ ìyàwó fẹ́ wọ́n ti wá dáná tán oúnjẹ ti rẹ́bí kódà wọ́n ti bùnú abọ́ wọ́n wá fi ọ̀pẹ́ afá oúnjẹ rẹ̀ o àbíyàwó náà ló kó ẹgbẹ́ dáadé oúnjẹ ti rẹ́lé o oúnjẹ làwọn sì ti gbé sórí tébù yìí tọ́ ẹ̀yà bá bẹ̀ sọ́lọ̀ ibi wọn ti fi mọ́nà yàrá pé oúnjẹ ti rẹ́bì ìyàwó rẹ̀ wá gbóúnjẹ kalẹ̀ bẹ́ẹ̀ nígbà tí àwọn olóúnjẹ rẹ́bì sí bẹ́ẹ̀ náà lọ tó wá gbọ́dọ̀ ti káwọn mọ́sálásí pé Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illa Allah ashhadu anna Muhammadan rasulullah hayya ala as-salah hayya ala al-falah qad qamatis salatu qad qamatis salah Allahu akbar Allahu akbar la ilaha illa Allah ìwòlá àkọ́kọ́ ti ní méjèèjì oúnjẹ ní pè wáyìí kò ti rẹ́dì ìrún náà ń pè yìí ìrún náà ti tó ewu láti rí méjèèjì aláìkìmá ló ní ìsìláàmù ìmání anábùwà Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ó ní fábúdà ú bílà àṣà fábúdà ú bílà àṣà anábì ní bó ṣe ti rẹ́dì òun ìrún ni àmì oúnjẹ tó rẹ́dì oúnjẹ ni ọkọ́kọ́ jẹ bọ́ọ̀bá jẹun tán sọ̀rí pọ̀ ti satisfy ara rẹ̀ bí wọ́n ìbá ìkírun tán lè jọ ìní wọn ní orí ìrún tọ́bá ti lè lọ́rí kírun tán sọ ti jẹ náà nù àmánàbí ni èyí tó kọ́kọ́ sínú méjèèjì ó léwó fábùdá ú bí oúnjẹ alẹ́ rẹ ni ọkọ́kọ́ lọ rí jẹ nínú hadithi mi yìí ni hadithi àbáwà anas ibn malik ń bẹni sọ Bukhari alhafiz ibn hajar al-asqalani alayhi rahmatullah èyí wọn làwọn náà wọn bulugul maram ẹni idha quddima al-asha tí wọ́n bá gbé oúnjẹ alẹ́ rẹ tí ó ń wájú báyìí wọ́n ti bọ́bá wá jí oúnjẹ alẹ́ rẹ̀ sọ yíó tán nígbà náà kọbílà àǹtùsọ́lù sọ̀lá àtàlùmọ́gbìn bọ́bá wá jẹun tán kọ́ tó wá lọ rí kírun mọ́gbìn ẹni pé àdìsí òun ló padà jẹ́ àmọ́ ìrun wo ló ń sọ pé àṣẹ ìrun wo nu ìrun mọ́gbìn ẹni pé lọ́pọ̀lọpọ̀ gbà àwa máa ń pè nínú ẹ̀ṣá ẹ̀la pé báwa ti padà sọ ayé dà ló Ma ti máa ń lu ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ oúnjẹ náà máa ń jẹ oúnjẹ táwa máa ń jẹ lálẹ́ òun aláì ṣáájú mọ́gírìbì náà máa ń jẹun ṣáájú kí láti ṣáájú mọ́gírìbì òun lèyàn máa ń jẹ oúnjẹ alẹ́ àmọ́ lọ́mọ ṣàṣàánú wa ẹni pé oúnjẹ alẹ́ ti wá ẹlòmíì yóò dágún mọ́kànlá kò jẹun alẹ́ ṣẹ́ẹ̀tì wọn wo àwọn elétò ìlera náà padà wá fi lọ́lẹ̀ bẹ́ẹ̀ oúnjẹ téèyàn bá ń jẹ lágo mẹ́sàn-án ó ti kúrò lóúnjẹ ọbẹ̀ jẹun o àìsàn lọ́wọ́ àwọn o oúnjẹ àjẹlágo mẹ́sàn-án àjẹlágo mẹ́wàá lágo mọ́kànlá kí lọ́ọ́ fi wá ọ̀ ń kọ lẹ́tà sáìsàn ánìtọ̀ ọjọ́un lásán o pé èyí tó tún wá burú jù nú ẹ̀ o ní kó tún wá ṣe pé òkèrè lọ́tún wá ń jẹ ní lọ́tún wá ń jẹ lálẹ́ oúnjẹ ò ní ríbi digest dáadáa torí ọ̀ ní ti iṣẹ́ wàhálà púpọ̀ mọ́ ọ̀dẹ́rìn lọ nìbọn mọ́ ẹni kọ́lọ̀ kún sàánú àwà ní ẹlòmí agomọ́kànlá ní jẹ́ agomọ́kànlá ọ̀hún àmàlà tó wá ní ó lè lòmí fùfú tó wá jẹ́ fùfú ọ̀hún tó wá ga tó yìí ó sì jẹ́ tán àwọn ilé tó lera àwọn agbábí lọ́lẹ̀ pẹ̀lú ilé yìí àìsàn ní máa ń fà fún yàn ó sì lè ṣe àkóbá fún àgọ́ ara wọn ìdí nìyẹn ló bí ẹ́sì áṣẹ nínú ẹgbà wa ilé yìí ike ìdàkúndìmá aláṣà tán bá gbé oúnjẹ alẹ́ wa wá fún wa fàbùdá òbí yìí kọ́bẹ̀rẹ̀ àtúntò lẹ́gbẹ̀ẹ́ mọ́gbẹ̀rẹ̀ oúnjẹ ọ̀nà ọkọ̀ jẹná ṣáájú tẹ tó kí ìrún magrib nígbà pé èyí tà nẹ́bí wíwí àbíbì táwọn ké wàhádọ́rọ̀ àṣà tó ń jẹ tó ń jẹ jẹ nírọ̀lẹ́ náà ṣe kínú òun náà rẹ́ bí fàbdá úú nílà àṣà oúnjẹ ní ọkọ̀ jẹ́ náà kẹtọ́ lọ ní kí irun mọ̀lẹ́ tọ́ àlàyé ta wá ṣe yí pé oúnjẹ mọ́gírìbì lànàbì fi sọ̀rọ̀ ńjọ́ náà ìjẹ́ kí n tó túmọ̀ sí ni pé ìdájọ́ irun mọ́gírìbì nìkan ló bá lọ tó bá bẹ́ tí ìrùn zúrì tó gẹ́rẹ́ bí máa sí wọ́n jẹun ìrùn ní kọ́kọ́ ti jínú ní kọ̀kọ́kọ́ kí tó àwọn alfáàwà ní Islam tí wọ́n pọ̀ jàǹtìrẹ wọn ní rárá o gbogbo tí bá ti ń jẹ́ ìrùn tó ẹ pé lásìkò oorun ló ń jẹ ẹ̀rẹ́ wà lọ pọ́ọ̀lù sí fàbùdá òwú bí làáṣà kí lọ́kọ̀ọ́kọ́ ṣe fàbùdá òwú bí tàà oúnjẹ ni ọkọ̀ lọ́ọ̀rì jẹ náà oúnjẹ oníkínú lọ́pọ̀pọ̀lọ̀ rí jẹ ṣùgbọ́n nínú àwọn àfáà wa gẹ́gẹ́ bí Ibn Daqiq al-Eid alayhi rahmatullah nínú àwọn àgbà àfáà ní Islam ni àfún ní hadith ni ayé tí ìtumọ̀ kóyàn rẹ̀ kéré náà tọ́rọ àwọn làwọn wá ní ìdájọ́ yìí orí mọ́gbìrìbù nìkan ló wá gbogbo ohun tó kù kò bá lọ amọ́rọ̀ wọn yìí ẹ̀rí ò sọ̀pọ́ọ̀tì rẹ̀ torí àwọn bẹ́ẹ̀ tó ní pé torí iná gíríbì làdínà lè dárúkọ bẹ́ẹ̀ sì ni òfin ti ń bẹ́ẹ̀ lọ́dọ̀ gbogbo àwọn àlùfáà táwọn náà ń bẹ́ẹ̀ nínú àwọn àbá àtàǹtà òfin ni ike alẹ́ ìbọ̀rọ̀ tó bẹ̀ ọ̀mọ́wòmí lábùbí láàdìkòsó ti sàbàbù tí dájọ́ bá délẹ̀ tá nábì kan wá fìkéde kan sọ̀rọ̀ ìyìn tá nábì fi sọ̀rọ̀ ó fi tàkàjúwe fún wa ní ohun kìí ṣe pẹ́ẹ́nu tó dákọ nìkan láwa lò nìkan ló ní ìdájọ́ ìdájọ́ ni ó lọ lórí gbogbo nǹkan pátápátá ni tó bá ti jọ mọ́ nǹkan náà pétọ̀ ìdájọ́ yìí nìsí ànábì dákọ magrib magrib kan jẹ́ ìntàfìṣàkàwé ni kìí ṣe kó rí magribu nìkan ní ìdájọ́ ni wà gbogbo òun tá a bá ti kí òun ni tó bá ti forí gbá oúnjẹ oúnjẹ là á kọ́kọ́ jẹ náà síwájú kí àtòkè o ó yẹ ká wá gbé ọ̀rọ̀ kan yòó lábẹ́ àdéhùn yìí pé èyí ṣe tó fi rí bẹ́ẹ̀ àkọ́kọ́ tó dé orí bẹ́ẹ̀ ni pé ara ń táwọn àfa àti gbé sábẹ́ mọ̀kúrú wá tó ń pè akórira ẹ̀kọ́ ṣe bẹ́ẹ̀ lórí rẹ̀ irun lọ fẹ́ tí irun tó fẹ́ tí òun ó tóbi níwájú ọlọ́run kọjá pé kọ̀ wá lọ́kàn sáré kí wọ́n kọ̀kọ́ lọ lè kírun náà àkíyèsí tó fi wá tóbi ẹ̀tọ́ wáyé kó tóbi ìwọ̀n lè kọ́kọ́ wá sínú ẹ̀bí tí mọ̀ tí ti wá ṣiṣẹ́ rẹ̀ tàbí ní ìmọ̀ ló dàbí ní ọgbọ́n òṣèkínú ni àbájúwá lójú ti ẹ tẹ́gbẹ́ lójú ẹlòmíì náà ìmánì tí ó pòun lò kò ní mọ̀ pé ìmánì tí ó kúnra tí ó múra tó kóni yóò ṣe bí tó bá ìmánì lọ ni pé ẹ̀jẹ̀ kọ́kọ́ lọ ní kírun náà àdáàbẹ̀rù ọlọ́run tó ní àjọlọ́run kọ́lẹ̀ lómi ìmọ̀ torí ẹ̀ nàmọ́ tẹ́kọ́kọ́lọ kí òun ọba jẹ́gbọ́n ti wá jẹun yóò wá ṣe bí tó ń sọ gẹ́gẹ́ ló bá ìmọ̀ lọ bẹ́ẹ̀ sì ni òun kọ́ ló bá mọ̀ lọ èyí tó ń bá ìmọ̀ lọ gẹ́gẹ́gẹ́gẹ́ tó ń bá ìbẹ̀rù ọlọ́run bá lọ gẹ́gẹ́gẹ́gẹ́ tó ń bá pọ̀ ń gbé ìrun tó bí gẹ́gẹ́gẹ́gẹ́ òun ní kọ́kọ́kọ́ lọ rí jẹun àbá ní kíni ìdí ni pé ìrun tó fẹ́ lọ rí kí yẹn tó bá kọ́kọ́ lọ rí kírun ẹ̀mí rẹ ò ní pé sórí irun ẹ̀mí rẹ ó pín apá kan ní ẹ̀mí rẹ ó máa bẹ níbi oúnjẹ ẹ̀mí rẹ ẹ̀mí ni ó máa bẹ níbi irun tọ̀ ó wá kú pé bolẹ̀ ẹ̀mí rẹ ó fi sínú méjèèjì tẹ́sì pé ijó dájọ́ bí jẹ́mí rẹ ó fi sí bóò lè bi tí ń pa ọ́ ṣe fẹ́ jẹun bóò ní ṣe pa ọ́ tàbí oúnjẹ tó rẹ́dì nìgan bóò níyàwó rẹ̀ náà ṣe pìfíà rẹ̀ tó tójú rẹ̀ ti wà mẹ́ kálẹ́ni tẹ́jì ti ń pàdé kóúnjẹ ti wá rẹ́dì ló ti wá rí kóúnjẹ rẹ̀ tó bá lóun lọ rẹ̀ kírun gbogbo òun tí ó kírun tí mọ́mù bá ilé ké áyà sí ti lò ṣẹ́jú márùn-ún ìmọ̀mù ẹ̀dá kan ti jẹ́ wa lórí dáadáa ní táwọn nàbí àti ìta nàbí sọ yìí òun gan ló súnmọ́ bẹ́ẹ̀ bọ́ ọlọ́run òun ló sì súnmọ́ kárí ládàá wa gbà kódà ń bi tí ìdájọ́ yìí dé ọtún ti bẹ̀rẹ̀ ẹrú mọ́tò kájú tó ń jẹun nì ìbẹ̀nu Bukhari àdìsí Abdullahi ibn Umar ni wọ́n tẹ́lẹ̀ kọ̀ọ̀kan nú yín kọ́kọ́ jẹun sí ń jẹun lọ́wọ́ fala ya'jal má kánjú o hatta yaqdi hajatahu min má kánjú jẹ́ farabalẹ̀ jóúnjẹ rẹ tó fi satisfy ara rẹ anábì bí ọ̀rọ̀ ń wa kù kí mẹ́fì sọ̀lá kódà àwọn àbá dúró jóúnjẹ rẹ dáadáa ó tún débi jẹ́ torí pé tọba tó kánjú jẹ oúnjẹ náà tọba padà dé orí irun ẹ̀mí ìrìn òjìnà mẹ́mẹ́ torí kó lè jẹ́gbà tọba dórí irun oúnjẹ ó tẹ̀mọ́ wá balance ìgbà náà lọ́sẹ̀ máa lọ ń gúnfẹ̀ gbogbo àsìkò tó yẹ kọ́kàn rí ó fi máa wá bẹ lórí irun adùn oúnjẹ tó ọ sáré jẹun ó ní ó sì máa kù ní ní mọ̀ kù lára rẹ̀ so Islam sì rèé òun lójú kòkòrò lórí irun tá a fẹ́ kí ni islam lójú kòkòrò lórí ẹ̀ púpọ̀ torí hadithi náà bẹ muhammad sallallahu alaihi wasallam fún wa irun wa tóbi sì fẹ́ sí lórí irun kọjá kó wá ti pé oúnjẹ wọn náà wo oúnjẹ wa kó bára ló fi lè níbẹ̀ ọ̀nà tí ó fi níbẹ̀ ni pé tọ́ bá ń kírun lọ déédé ẹnu bọ́kàn rẹ bá ṣe ń bẹ lórí ìrún o náà ní ládátọ̀ ṣe ẹ̀kọ́ tó ń jẹ bá sì ti ń bẹ ńlẹ̀ ìyí rẹ̀ ó fi lọ bí oúnjẹ yóò pọ̀ ju oúnjẹ ó lọ níbi ìrun lọ ọlọ́lọ́run ò wá fẹ́ wá déwájú ọlọ́jọ́ torí pọ̀ ń jẹun àà oúnjẹ ló wá kó bá ìrùn rẹ̀ kọ́kọ́ jù oúnjẹ ọ̀nà mú yìí kó bẹ́ẹ̀ bọ́bá mú ọkàn rẹ̀ ọ́ lè pa ọkàn pọ̀ sórí ni sórí tó wà lóbi sọ fún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ń bẹ wọn ó kírun lóòótọ́ àmọ́ gbogbo tí wọ́n gbà ní ládàrún wọn kò ju hà nǹkan gbogbo rẹ̀ ẹ̀dá mẹ́wàá ni ẹ̀dá ẹ̀dá sí mẹ́wàá pípẹ́ bá wá dá sí mẹ́wàá tán ìdá kan nínú ìdá mẹ́wàá oníládá tí ó gbà gbogbo ìdá mẹ́sàn tó kù ìdí oúnjẹ ló wá ìmí gbogbo ìdákẹ́ mẹ́sàn tó kù ìfi ìrònú pa nǹkan mi ṣe ṣe ìrònú ìdí nìyẹn ìjábá ti ń bẹ lórí ìrún ọkàn wá gbọdọ̀ mọ́ bẹ́ẹ̀ adábìlẹ̀ lòmí ìdá kan nù ìdá mẹ́sàn oníládá àwọn rẹ̀ ìdá kan nù ìdá mẹ́jọ ẹlòmí ìdákanú ìdá méje ẹlòmí ìdákanú ìdá mẹ́fà tó bí ọkàn rẹ bá ṣe so mọ́ ìrun yẹn tó òun ní ó ju èbí ládátọ̀ ọgbà náà ó ṣe yóò ṣe pọ̀ tó kọ́lọ́mọ́ta àkàkálùkú wa lẹ́sàn lórí o kọ́lọ́mọ́ta àkàkálùkú wa náà ní ládàá o ọlọ́mọṣẹ́ àjá bá ọlọ́run ọba wa dáadáa ẹ̀dàkùn eléyìí ẹ̀já àdìmú ẹ̀kọ́ ńlá ni o ẹ̀kọ́ ńlá ni o ìrun wa pàtàkì wọ́n sì fi ìrun rẹ̀ ṣeré ṣùgbọ́n jẹ́ bá ti rẹ́dì anábi ní pàbùdà ooo bèèrè àṣà oúnjẹ ni ẹ kọ́kọ́ jẹ pẹ bá wá jẹ oúnjẹ mi sángbà náà ẹ̀ṣẹ̀ṣẹ̀ máa wá lọ rí kírun àwọn àlùfáà wa gbé kinní kan yẹ̀wò lábẹ́ ọ̀rọ̀ yìí pé gbólóhùn tá ànábì sọ yìí ṣé gbólóhùn yìí náà á túlẹ̀ tán yányán ni àbí tó lóhùn yẹn ní pé tí oúnjẹ yẹn bá jẹ ń tẹ́mi wọn kò mẹ́ ṣe wọ́n gbà mí ẹnu bí ìṣẹ́jẹ́ kó ti rẹ́dí àti jẹun ìyàwó kan ti ìdáná tán ni inú bá ti ní kí yóò tètè máa jó oúnjẹ ìrọ̀lẹ́ náà ló dà yìí ìyẹn oúnjẹ ìyàwó ti wá dáná tán láti di aago mẹ́rin àbọ̀ àbágo márùn àbí ìyàwó ti dáná tán láti di aago mẹ́fà ẹ̀kúnjẹ wọ́n ní ìyẹn wá lè wà nínú kò náà pé àsìkò mọ́gírìbì tá à ń sọ nìyàwó dáná tán lóòótọ́ kẹrin ó ti dáná tán oúnjẹ ti rẹ́dì ó wá jẹ́ pé oúnjẹ nǹkan rẹ́dì ni ìwọ ò tí rẹ́dì láti jẹ oúnjẹ tọ̀sá wàá takú ti lọ yìí pé ọ gbọ́dọ̀ kírun o àbíkọ́ ṣe kí àbíkọ́ jẹun àwọn arínú àwọn onímọ̀ tí wọ́n ní oúnjẹ rẹ bì ká kọ́kọ́ jẹun ká tó kírun yìí pé n tí ìdájọ́ yìí sọ fún wọn kan tó ń ṣe ń lápá mi pé n tí ìdájọ́ yìí bá lọ òun ni ìdàkáàna mọ́ṣáàjàn ìdàkáàna mọ́ṣáàjàn káléèyàn bá bùkátà tó ń jẹ bóyá ibi ń pa ọ́ ibi ń ti pa ọ́ gan àbí kìí ṣe pé ibi ní pa ọ́ gan náà ẹnu bí ti ń pa ọ́ tó náà ẹ̀mí ti ń wà níbi oúnjẹ wọ́n níbi irú bẹ́ẹ̀ fi ìlọ lè jẹ́ torí ẹ̀mí rẹ̀ ti ń bẹ́ẹ̀ ìpè ìgbà wọn ni pé wọ́n tí ì bá ṣe pé bẹ́ẹ̀ àkùnlé tó bá wọn kọ́kọ́ lọ rí kírun náà láti rí àwọn jùmúrò àrùlẹ̀ ẹ̀nì àwọn padà wá mú kankan wá nù dájọ́ ìpè káṣẹ̀ wá ní kíníkà nílẹ̀ náà èyàn wá níbi oúnjẹ náà ìjẹ́ dandan ní kó kọ́kọ́ jẹun náà àbí tó bá tí ìdí pé òun kọ́kọ́ bẹ́ lọ rẹ̀ kírun kó wọn tó jẹun àwọn adùnmúra alẹ́ rẹ̀ wọ́n ní in tó bá tún náà lójú onídájọ́ yìí kọ́kọ́ lọ jẹun náà ń ló bá tún náà lójú pé àmọ́ àwọn òrò pé dandan ní kọ́kọ́ jẹun àbọ́tọ̀ bá kọ́ tíùs láti kírun ọlọ́run gbà àwọn ẹ̀ àmọ́ tí ó kàn ṣẹlẹ̀ ní pé ládàá rẹ̀ ní mọ́tò bó ṣe yẹ sí bó ṣe yẹ kó tó a máa nínú àwọn alfa gẹ́gẹ́ bí Ibn Hazm al-Andalusi alayhi rahmatullah onírọ̀ zọ̀hìrí tún ní Ibn Hazm àwọn tá ń pè láwọn zọ̀hìrí yá tó tọ̀ sí bó ṣe wá ní pé fábúdà wúgbàmúrù àtẹnupawá pé yóò gbó ìwọ tó ń jẹ rẹ bá rẹ́dì tó bá wá kọ́kọ́ lọ sí ìrùn náà kọ tó jẹun ọmọ ìlú ẹni bí ò lérun ìlú ẹni bẹ́ẹ̀ kò ṣe kí ni kò lérun sheikh islam ibn taymiyyah al-harrani alayhi rahmatullah àwọn náà sọ tó jọ báyìí àmọ́ àwọn yẹn tí wọ́n pé idha kana muhtajan idha kí ni à ń lọ n'ụlọ là ń lọ táàbọ̀ ni pé àwọn àsìkò tẹ́yí ìrún bá tó tó ń jẹ wá bá ti rẹ́dì ní ká lọ ṣe ẹja kọ́kọ́ ní jẹun síwájú kó tó di pé àmọ́ eléyìí nílá dá tí ó ọkàn wa ọkàn wa pọ̀ sí kan. نحوه وعن ابن عمر نحوه ونفاه صحابي الجليل عبد الله بن عمر ابن الخطاب رضي الله عنه ولو الناس بحديث تجوبي وناس بوا لا تبلغوا محمد صلى الله عليه وسلم so tin ja pé gbogbo ọ̀rọ̀ àwọn ni mimo yìí gbogbo ẹ̀ ń ṣe kinu ni ń padà sí ojú kan náà nínú bukhari in sahih bukhari asahabi yóò jẹ́lé Abdullahi ibn Umar tí wọ́n dákọ̀ yìí inú ṣe tiẹ̀ tí ọmọ kéwù rẹ̀ tí wọ́n gbà wá ọmọ kéwù nínú wa ké fún Imam Maliki Imam Maliki náà sì ké fún gbogbo wa ó abdullahi bin umar ó sì máa gbọ́ tó ń ṣe ìkámọ̀ báyìí wà húwa ya ta àṣà ó ní ó sì máa jẹ oúnjẹ alẹ́ rẹ̀ tí bá ń jẹ fáláyà àjálù kò ní kánjú pé kò sáré jẹ́ bìbìrì o ní yóò farabalẹ̀ tí yóò fi jẹ oúnjẹ rẹ̀ tó bá yẹ kó jẹ umar ó sì máa yóò máa gbọ́ tí wọ́n ṣe ìkọ́ wọ́n ṣe gbogbo ẹ̀ má jẹ́ kí ìmọ̀ ní òdì mọ́jọ gbé ọ anábì ti sọ̀rọ̀ kalẹ̀ àwọn sàábí anábì náà tún wá fún wa ní pásíkà ayé ọ̀tọ́ ni kódà wọn láti láì nínú ọmọ rò bá débi pé yóò máa jẹun lọ́wọ́ wọn ó ṣe ìkọ́mọ̀ kódà ìmáàmù ó ti máa kéwú lórí irun yóò sì máa gbọ́jú mọ́mù kí alùkùránì báyìí orí oúnjẹ rẹ̀ tó wá kò ní kánjú jẹ́ yóò farabalẹ̀ jẹ́ ní torí pé kí láǹfààní oúnjẹ tó kọjú jẹ àbíjọ wá jẹ díẹ̀ tó wá lọ sẹ́fẹ́ lórí kírù ìkánà wà fáwà ṣe kùnà al-allama Muhammad ibn Salih al-Uthaymin alayhi rahmatullah ìgbà wọn kàlà yìí Bulughul Maram nínú síra wọn Fathu Dhil Jalali wal ìkí yàn wá ní jẹ nǹkan jẹ òkèlè méjì àti mẹ́ta náà pé tí máa jẹ òkèlè kíní tí mo jẹ òkèlè kejì tí mo jẹ òkèlè kẹta at least mo ti fi nǹkan rónú nù pé máa ti wá jẹ òkèlè bíi mẹ́ta àbí mo jẹ síbí tí á rẹ̀ sì ní jẹ àbóúnjẹ mi àbí mo jẹ kíní kan mo wá jẹ síbí méjì ṣé mo lè jẹ síbí méjì mẹ́ta bí máa jẹ tán kí wá ṣe ẹ̀sáré lọ rí jọ́ìn irun bàbá wá sí irun tán kí ìjẹ̀jẹ̀ wá padà síbi oúnjẹ mi kí wá kọ́ǹpìlìtì rẹ̀ wọ́n nílé inú ìgbàmú torí wọ́n bá jẹ́ kírímẹ́tì tó jẹ́ kírímẹ́ta ẹ̀mí rẹ̀ góòtù wá wà ń bẹ̀ ju bó ti wà ń bẹ̀ gbà tó ti jẹun lọ so irú tó wà lórí rẹ̀ in tó mọ́ sọ lórí òjú pé kí mọ́ múta sálámà wọ́n sálámà báyìí ìmò lọ padà sí ìlú oúnjẹ ni ìlú láti mọ́ ń bá wọn tí wọ́n gbérù wá sí àyè láti mọ́ ń bá wọn jàǹgbà ní àwọn àdébìlà àwọn ọmọ sí àmọ́ kí irun mọ́gbé lọ níbi tẹ́ yíyan ti ń gbá náà kí ìṣúrí wọn bẹ̀rù ìgbà náà àsìkò ni wọ́n máa ṣe ìrẹsì ẹ̀ṣẹ̀ lómi tí yóò máa sáré sí sáwà níbi dáa tí ń kírun lọ́wọ́ lórí sáà ṣẹgbẹ́ ẹni kálukú máa ń bẹ́ ní lómi tí ń ta sọ́sọ́ láti gbàgbọ́ yọrọ àlẹ́mọ́ra Muhammad sallallahu alayhi wa sallam. والمسلم عن عائشة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا صلاة بحضرة الطعام ولا وهو يدافعه الأخبثان لا صلاة بحضرة الطعام ولا وهو يدافعه الأخبثان àdíìsì eléyìí bẹ́nu muslim ìyànláwà aisha ló gbẹ́gbà wá rẹ̀ aláwọn gbọ́ ìyàwó aisha náà gbọ́ dáadẹ́ sọ̀rọ̀ àṣàlám sọ pé láàtọ̀ láàtọ̀ bí hadrọ̀ ti tàn án pé kò sí irun kò sí kíni kò sí irun bí hadrọ̀ ti tàn án tó ń jẹ bá ti délé rẹ̀ kò sí irun nígbà tí kíni nígbà òde bá ti wàlá wàhúwà yúdá fi ọ̀hùl akpata anábì ni kò sì tún sírù bákanáà wàhúwà yúdá fi ọ̀hùl akpata ní àkókò gbà sí ìtọ̀ àbí ìgbẹ́ tí bá ń gbọ́n ẹni lọ́wọ́ so àkókò tí ìtọ̀ bá ń gbọ́n yẹn lọ́wọ́ tí gbẹ̀ ń gbọ́n yẹn lọ́wọ́ anábì ni kò sírù àdínsì yìí olówó alẹ́ àmọ́lẹ̀ fọ́nà dandan tẹ̀gbé yóò yóò dàbí ìgbà táà lọ́bí fún wa ní advice ní ìdákọsílẹ̀ kan amẹ́lẹ̀ ìkí kúrò ní advice eléyìí ní náhàyù nínú amẹ́bí ní láàṣọ́lá kò sírù kò sírù yìí ṣé ẹni yóò nírun irun náà ní àlàáfíà ní wí ni àbí irun ni ò pé tó ní ládá ibi táwọn àfáà ti wá yapa inú àwọn kan ní ìtumọ̀ àdéhìsì yìí ni pé irun yìí ò ní ládàá irun yóò lálàáfíà nínú fi ṣe ṣà ní èyí ò lálé ní hajjúra dáàbì ṣe àrí rahmatullah olàwọ́wí ètò ẹni mi ò nírun àmáwọn àlùfáà tó pọ̀ tó kú wọn ni a ah, kìí ṣe pé kò nírun pé lásọ̀ látàtà nínú ni wí yìí ìtumọ̀ rẹ̀ ni pé ẹni yìí kò ní gba ládàrún rẹ̀ kó pé pérépéré bí hàdùrọ̀ ti tọ̀ àm bí hàdùrọ̀ ti àtọ̀hàn kò ní rí ládàánú rẹ̀ gbà kó pé péré péré lásìkò ìgbà tí ó ń jẹ́ síkínú ni tó ń jẹ́ ti dé tó ń jẹ́ ti wà abẹ́lẹ́wò tó ń jẹ́ ti rẹ́lú. wọ́n ní bẹ́ẹ̀ ni ọba lọ rí wà nábì máa ń sọ gbóló yìí lọ́nà tó pọ̀ náà yóò sọ gbóló yóò ní pé lá ìmánà lè máa ń lá àmánà tàlàwò pẹ́ni tí ò bá ti ní àmánà kò ní ìmánì sẹ́ni tí bá ń jà bá àmánà tá wọ́n ní kò sí ìgbàgbọ́ fẹ́ ní tí ń jàǹbá àmánà tá nẹ́bí wí ni pé ìgbàgbọ́ tó pé ò sí fẹ́ ní tí ń bá ń jàǹbá àmánà ìgbàgbọ́ tó pé kò sí fẹ́ ní tí ń bá ń jàǹbá àmánà àmọ́ kì í ṣe pé kò nígbàgbọ́ rárá so pé bẹ́ẹ̀ lélẹ́yìn náà láàsọ̀ láàtà ìrun tó pé ò sí ìrun tí ládàá rẹ̀ ó pọ̀ kẹ́kẹ́ kò sí lè ṣàdúrà fi tàn án nígbà tí ni tó jẹ bá ti rẹ̀ lẹ̀ so kọ́kọ́ jẹun náà nígbà ọba wa jẹun tán kọ́ ṣẹ̀ṣẹ̀ wá padà sí orí rẹ̀ ó ní bákan náà wàlá kò tún wá sí bákan náà kò tún sí irun tó pé léláadá wọ̀húwà yúdà àti ọ̀hún àkùbàfà lákòókò tí ìgbẹ́ gbẹ̀yàn lọ́wọ́ àbítọ̀ bá gbẹ̀yàn ẹgbẹ́gbẹ́lẹ́ ìlà ìmọ̀ kíyèsí ẹlòmí ìtọ́ ọmọ gbọ́n ìgbẹ́ òmò gbọ́n yóò wá torí pé wọ́n ti ṣe ìkọ́ ọmọ yóò wá kọ́kọ́ mọ́ sárébọ̀ wá sí mọ́ṣáláṣí tó bá ti kí jàn máa tán òun wá padà sí tọ́ìlẹ̀tì pẹ̀lú ẹ̀rọ bí tọ́ìlẹ̀tì bẹ mọ́ṣáláṣí nígbò bá rí wọ́n ti kọ́ ọmọ báyìí bí yá bí títí retí kẹ́lì kan lu tọ́ìlẹ̀tì tán kó ló wọlé ẹni lè wá tètè ló tán tó kọ pé wọ́n ti lè ṣe bájọ̀ mọ́ jáde yóò kàn sáré ṣe àlùalá nígbò bá tàlùalá jọ ìní jàn kó bá jọ ní jẹmọ́ nígbà salamu asalamu alaikum wa rahmatullah asalamu alaikum wa rahmatullah lẹ́ẹ̀kan náà kí ni yóò ṣe yóò délẹ̀ ìlọtọ́ ilẹ̀ ìsìnkú ń re sí pé irun rẹ tọ́ kí ẹ̀mí ìrùn sí ń bẹ̀ wa tẹ́mi rẹ wà oníbó oníbi ìgbẹ́tọ̀lọ́ ní àtẹ̀tọ̀lọ́ ìtọ̀ ìsìláàmù irú a wá a ṣe pa a ẹ̀mí ìrẹ́ ò ní sí bí irun títọ̀ bá ń gbọ̀n ìnira lọ́ fi máa kí ẹ̀mí ìrẹ́ ò sì ní sí bí irun tí ìgbẹ́ bá ń gbọ̀n ìnira lọ́ fi máa kí o gbìyànjú àti jẹ́ kí ẹ̀mí ìrẹ́ ó fírí ìyà ń lọ́nu ẹ̀mí ìrẹ́ jẹ́kúnṣe tẹ́mí kò sí pé gbẹ̀ndà ọláàmú kò sí pé mo fẹ́ jẹun ń kó ìdàmúdàmú bẹ́ẹ̀ni rẹ tọ̀ ọya padà lọ́rí kọ́kọ́ lásìrò àmọ́ tí àwọn ẹgbẹ́ ìjọgbẹ́ sí tí ti sọ́bù ẹ̀mí rẹ kò sí irun ò sí ìtọ́gbọ́n gbà bọ́ ọba sí ládàá rẹ tọ́ ọgbà kò ní tó ó sì yẹ kó ní ìwòmọ̀ tó jù bẹ́ẹ̀ lọ so ìdí rèé gbogbo àwa tí a bá ń jẹ́ mùsùlùmí òdodo ìmọ̀lúlà bí ní kìí sọpọlọ láàbí ló ṣe islam islam wa yìí kìí ṣẹ̀sìn làákàyè kìí ṣẹ̀sìn à ń fọpọlọ ṣe ẹ̀sìn kí lọ́lọ́run wí kí làdẹ́bí wí ni ìdí làákàyè kan mọ́ ń jẹ́ ní òjú pé làákàyè làákàn fi máa ń gbàgbọ́ yé kí lọ lọ́run wí kíkì ní kíni kí làdán mi wí làákàyè làáfi ń gbọ́ yé ni so ọ́ máa ń fi làákàyè gbẹ́sìn yé iye bá a máa ń fi làákàyè establish ẹsẹ̀ tí làákàyè tí ò jọra wọn làákàyè tí ẹ lè gbé nǹkan wá fún wọn kó ní kábíyèsí làákàyè dáná yóò sì ní kí wọ́n gbé wá òun takò pé kò sọ̀rọ̀ mẹ́ẹ̀.

bóò láti fẹ́ understand ẹ̀ ní ìlàkà ìlú ti lẹ́nu ìjà mẹ́bí wí báwo láti fẹ́ understand ẹ̀ níbi tí ìlàkà ìlú mọ́ ti lẹ́nu Al-Allama Ibn Qayyim al-Jawziyya alayhi rahmatullah wọ́n tún wá mú àǹfààní ńláńlá kan wọ́n tún wá mú wá ní bá bá fẹ́ kírun káwọn èèyàn kan mọ́ sọ́ra wọn gbogbo ń tẹ́rí tà ń sọ yìí à ń ṣètò mọ́ra à ń dátọ̀ mọ́dì à ń dágbẹ́ yìí àbá ń pàgbẹ́ mọ́ra à ń pàtọ̀ mọ́ra yìí pé èébí dáadáa fún èèyàn lórí ìwò nípa tọ̀rọ̀ ẹ̀yàn pé nípa tó níláàdá dé nìkí àti ìyànjú ẹ̀wà náà ti gbọ́yé dáadáa tí ò ní bíbi ti láàdá ṣe pé irun rẹ tó yẹ kí láàdá rẹ kó ga sókè báyìí ìtọ̀ tí ń gbọ́ ọ̀tọ̀ ọ̀lọ́tọ̀ ìgbẹ́ tí ń gbọ́ ọ̀tọ̀ ọ̀lọ́ ó lè fa kí ládàá rẹ̀ ó sì máa dínkù díkù tí ládàá yóò fi yòrò tí ìjọ padà wá bá ní ládàá wà nítorí tí ń kí níwà ìlọ àkóbá wá ní sí ọrọ̀ à ń à ń yàgbẹ́ yìí wọ́n ní yóò fún wa lè kó bá àlàáfíà ara wa ó Eh, gbogbo aná láti ní kan lọ́wọ́ bá a ní àní kìtà àfẹ́gbù nàbàwí àfẹ́gbù ànàbàwí nínú àfẹ́gbù nàbàwí náà ti wá mú ọ̀rọ̀ kan wá wọn ní kọ́ba ànábì adámà náà ní fúra o àwọn nǹkan mẹ́wàá kan bẹ nǹkan mẹ́wàá láti gbàmọ́ nǹkan mẹ́wàá kan bẹ pé àìmọ́ pa mọ́ra àìsí máa di tó bá fẹ́ wáyé a gbọ́dọ̀ jí ó wáyé ní àwọn nǹkan mẹ́wẹ̀ wá ní wọn ìgbà tí wọ́n màkà alákọ̀ọ́kọ́ níjọ́ tí èèyàn bá ṣèṣe pé à nǹkan gún ọ lọ́wọ́ báyìí àbí nǹkan wọ́n ṣá ní nǹkan ní ẹ̀jẹ̀ wá sáré ó wá fẹ́ jàjálì wọ́n ní wá àkókò yìí ẹ̀jẹ̀ tó wọ́kọ́ fẹ́ jáde wọn ẹ̀jẹ̀ ó jáde náà èyí wọn kò bá àlàáfíà mú mọ́ ẹ̀sánídà ìgbà tó bá tó di pọ́pọ̀ ó ní kíni ó làátó máa ń da ilé ìjọ mélòó alákọ̀ọ́kọ́ inú nǹkan mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì ẹni tí ń báyàwó lò tí àtọ̀ tí máa ń jọ mọ́ ti wá sarajọ ó wá ti pupa tó ń bọ̀ kólúwa rẹ̀ wá mọ̀ọ́mọ̀ wá sí àtọ̀ nìmọ́ra àwọn èèyàn mọ́sí o àwọn èèyàn mọ́sí kíni wọ́n mọ́ sí tàbí tí ó àsìkò yẹn sátọ̀ ń bọ̀ yìí kóbìnrin ó wá sí ní dànù yóò di pí ìnira atọ́ ni ó padà wá ń gbà níyìí yóò padà jáde pẹ̀lú ìjáde rẹ̀ àmọ́ jíjáde òun wá ní wà ẹ́rùjì mọ́ yóò tún wá ṣàkóbá fún àgọ́ ara ẹni mi tí ò bá sọ́ra rẹ̀ òun náà ní bẹ̀rẹ̀ sí ní low spam count láti rẹ̀ tí ó máa di pé àtọ̀ rẹ̀ ò ní tó òǹkà tó yẹ kí n tí máa ń dọmọ lára àtọ̀ tó yẹ kó tó mọ́ torí pé tí èèyàn bá dá àtọ̀ èyí tí máa ń dọmọ kòkòrò tí máa ń dọmọ in tí ma ń jáde nínú ẹ̀ kìí sọ̀rọ̀ 10 million bá àwọn lẹ́tọ̀ lórí wa àwọn kan níbi 16 million ló gbọ́dọ̀ jáde ló gbọ́dọ̀ bá àtọ̀ jáde tọ̀ tó bá ti wá di kó já wálẹ̀ tó bá ti ń já sí pé kò wá ju 12 million lọ wọ́n lẹ́ni ìrètí ní low farm count lára tí wá máa ń bí onírútawí nígbà mo rí o sára àwọn òmùpá síbú o àmáwọn àlùfáà wa àdáìláàmá ibn qayyim al-jawziyya alayhi rahmatullah ibn wa kullu nabawi ai wa ba ma adira wọn tó jẹ́ àwọn tó bá jẹ́ ní medical line àwọn no wa confirm da wi fún wa pé àsìkò tí a to gbo lọ́wọ́ se ba ile se mara ní gbogbo ọ̀nà bóyá o lọ bí àwọn ni yàwó rẹ̀ sọ kini kan lọ́wọ́ gba na ni wa bi o ah yi se se mo oku bara rẹ̀ àbí àwọn náà nínú bí ló ti ọkọ̀ dànù ní àkókò náà yóò kó bọ́kọ̀ rẹ̀ tí kìíní bá pọ̀ bẹ́ẹ̀ ó lè ṣe àkóbá fún ìdílé ìbímọ mú ọkùnrin bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ wá níjà tó fi máa ṣètọ́jú rẹ̀ kèèyàn ti máa ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ kèèyàn ti ti máa farabalẹ̀ ó di nǹkan mélòó máa jọmọ́ méjì. ìkẹlẹ́ ẹ̀kẹta tí àyè máa pa á mọ́ra oní àdúgbò ìtọ̀ ìmọ̀ ń kó bá àlàáfíà ara rẹ̀ wọ́n pa á mọ́ra. ó ní àsìkò méjì wà lélẹ́yìn bí ètò bá ń gbẹ́yàn mọ́pa amára létọ́ o wọ́n ń pè kí níkan ní bládà nírú tí ìtọ̀ máa ń tètè kó bá níbi títọ̀ o máa gbẹ̀yàn tí yóò mọ́ tètè lọ́tọ̀ yóò kó bá bládà rẹ̀ àwọn ẹlòmíì lẹ́gbẹ̀ẹ́ ní pé ń bà táwọn ẹlòmíì bá máa bí dé pé àgbà ń dé báyìí gbogbo ìtọ̀tọ̀ ti mọ́ pamọ́ra tọ́ tètè lọ́tọ̀ ìgbẹ́tọ̀ ti mọ́ ń gbígbọ́n ara tọ́ọ̀tù fi lọ yáhùn tí ó ti wá affect bladder rẹ̀ tó jígbọ́ tí ń ṣe lójoojúmọ́ bladder yẹn ń wíkì ni in wíkì ni in wíkì tọ́lọ̀ bá lẹ́mí rẹ̀ gùn ìgbà tó wà ní ọdún pọ̀ ní lọ́mọ ogójì ọdún àbọ̀ ọmọ 50 years mọ́ 60 70 yóò wà mọ́ di pé ó ní clinical problem ó ní kidney problem ó ní bladder problem ìjọmọdé wọn máa wówó káàkiri wọn ti tọ́jú rẹ̀ ìsìláàmù ah, ẹ̀sìn ńlá ní ìsìláàmù ha ah, ọlọ́mọdé pẹ́ tó jẹ́ mùsùlùmí gbogbo orú àwọn ẹ̀kọ́ yìí ṣe yẹ̀wò ìsìláàmù náà wà wò pé ọ lè fẹ́ máa torí bọ́ fẹ́ kírun kọ máa lọ ń pa ìtọ̀mọ́ra má kó bá láàfin ara rẹ̀ torí bọ́ fẹ́ kírun kírun náà kọ́ tó padà bọ́ wá sí kírun àmì tọ̀nà ìyàgbẹ́ náà kọ́ tó máa padà bọ́ wá sọ pọ́n bọ̀ wá kírun ó ní nǹkan mélòó tàbí kàrá ẹ̀ mẹ́ta méjìlá aláàbẹ́ sọ nípa ìtọ̀ bóyá ìtọ̀ ń gbẹ̀yìn à ń pa mára alákọ̀ọ́kọ́ ní ó lè kó bá làbí ara ẹlẹ́ẹ̀kejì ó ní pé kíyàn mọ́ wá tọ̀ lọ́wọ́ kẹwàá mọ́ dátọ̀ mọ́ jù à nǹkan burúkú ni o àìṣe fọ́mọdé kò tún wá jẹ kágbàlagbà náà ká mọ́ sí fún àti kágbàlagbà náà wà mọ́ sí fún ara rẹ̀ ẹlòmíì torí pé ń kánjú bóyá sí yàn nǹkan yóò kàn sá délé sọ yóò kàn sá tọ́ díẹ̀ gidigidi kò wá ní ìsọ́tọ́ tí òbí sáré tí òbí sáré bẹ́bọ́ta ìtọ̀wádé dá lára rẹ̀ a ń ṣe àkóbá fún àlàáfíà ara wa ni èyí ló fà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam níjọ́ tí ara òkú kan tó wọ mọ́sálásí wa ló ń bá bọ́ sí ẹgbẹ́ kan tiẹ̀ ó yá Abdullahi ó yá òkú yẹn wọ́n bá ń sùn ẹ̀dùn bẹ̀. òun wọ mọ́sálásí ló bá bọ́ sí ẹgbẹ́ kan bẹ̀rù ìgbó bọ́ bẹ́ẹ̀ ní bá ń tàn jẹ́ bó ti ń tọ̀ báyìí àwọn sàbẹ̀ àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wa wọ́n ti dìde tán pa fún wọn inú gbóòdò tàà náàbí wá ní ìjọ náà ní ẹfílẹ̀ ohun látẹ̀bẹ̀rẹ̀ ohun ìtọ́ rẹ̀ tí ń tọ́ ẹmọ́ dá máa ń di ohun ẹgbóòdò yìí ẹmọ́ dẹ̀jẹ́ ni ẹmọ́ dátọ̀ lè máa ń di tí a tíbo ní tọ̀sí inú mọ́sálásí ẹmọ́ dá máa ń di ẹgbẹ́ iná àtàmọ́ lọ mú bí àdíjì yẹn nìkan òdìgbà ànábì níwà ànábì yọ bẹ́ẹ̀ ni ànábì níwà nínú sáàtùwà mú ni pé ànábì tún mọ́ ń sojú kòkòrò lórí àlàáfíà ara wa èkìrí yóò kó bá làáfíà rẹ̀ ṣe bó sì ṣe ló ti ṣe ti ṣe kò ti ṣe náà ẹjọ́ ó ṣe tí ó ṣe á ti wàrà kọ́ ní ẹ̀kọ́ pa rẹ̀ ẹ má dàtọ̀ mọ́ ń ẹ má lẹ́lómi náà bí ọmọ ń tọ̀ lọ́wọ́ ọmọ ń tọ̀ lé lóògùn ayé ni ọmọ ń tọ̀ wá dòmí ń tọ̀ lé níbi tó ọmọ ti ń tọ̀ lọ́wọ́ náà yóò sì mọ̀ fún lábí rẹ̀ ẹ pàdà rí pé ìtàn yẹn ò wá ní flow bó ti yẹ kó ṣe kí ni bó ti yẹ kó flow mọ́ àlàáfíà ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ kó bá wọn. ṣé ti ń tọ̀lé ránjú tọ̀lé ìrànmọ́ ànábì ádámà náà ni mo ń tọ̀lé kékeré ìwọ ọlọ́kọ̀ ló mọ iye ọdún tó fi tọ̀lé. lọ́la máa ń gbọ́ ní òrìn ọ̀rọ̀ àwọn èèyàn oríṣiríṣi ẹlòmíì tó fi dọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ní ti ń tọ̀lé náà bàbá kan ọmọ wọn ń tọ̀lé yà yìí kan ló wáyà kì wá tètè dáa wá parapọ̀ àwọn yìí ọmọ bí i fífí yẹ tó lè mọ́ tọ́lé ọ̀nà àtàdé náà wọ̀nyí ti yé mi ó yẹ ibò ah, èmi gangi tó fi tọ́lẹ̀ mú pé ìsìn yẹ ọlọ́gbà àdánú yóò ẹjí bàlágà rẹ̀ sọ pàdáwọn ah, tó rí sílẹ̀ lẹ̀ tẹlumí ìmọ̀ rí báwọn amóṣẹ̀ wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ nínú ìlànà káàfi mọ́ gba ìtọ̀tọ́ mọ́ bá ń tọ̀ lé kìí ṣe kọ́ mọ́ fún ládìgbà tó fi lọ́wọ́ àlàáfíà rẹ̀ lọ́kùnrin ilé ni àkíyèsí àwọn àlùfáà ń pè wá ló yẹ sí ipe ó yàtọ̀ sí ìsìláàmù ní yóò kó bá ládàá àrùn rẹ àlàáfíà rẹ gan yóò tún ṣe kí ni yóò kó bá ó di mélòó tá a dákọ̀ yìí ìkarùn ààrẹ ìṣó ìṣó tí ń bá ń bọ̀ yóò wá ìṣó tí ń bá ń bọ̀ yóò ṣe kí ni yóò wá yàtọ̀ tó bá yìí ti yá lọ ṣe àlùwàlá

ìgbà tó níbi ajẹ́ tó wá mọ́ lọ́sà ajẹ́ tó wá bẹ̀rẹ̀ inú padà oríire tó ọbẹ̀ ṣe ń bínú tó ọbẹ̀ sí lọ bá wò àsìkò tí tó fi ń bọ̀ tó ń pa mọ́ra yẹn ẹ̀mí ti lórí irun ẹ̀mí ti wà ní ibi lẹ̀mí wa so yóò kó bá nù alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kò tó wá ara lọ kọ́ máa pa súnmọ́ra ó di mélòó bá jọmọ́ ó di bákan náà pọ̀lùkọ́ì èlì tí èlì bá ń bọ̀ mọ́ dà bí tó bá tó ń pọ̀ jù onígínú ni olójẹ́ra búrú èlì tó bá tó pọ̀ jù onígíní onílá búrú tírígíngbà ní èsì tá ń bí yẹn ìdọ̀tí tó lè kó bá àgọ́ ara wa ó láti kí ni ó láti dàgbà ọlọ́mọsá fún wa ní àgbọ́yọ̀ ọ̀rọ̀ wàlùtọ́ àlùtọ́ sì ní kíyàn sí tí ìsí máa ń bọ̀ ọ̀rọ̀ sí níwọ̀n wọ́n fi nǹkan bú ẹnu rẹ kọ́ lè mọ́ fún ọtọ́ sí gbogbo ara wọn aláfíà ni àpẹẹrẹ aláfíà sí ó bá jẹ́ ọkọ̀ jẹ́jẹ́ náà ni ó bá jẹ́ ẹ̀kọ́ sí èyí tá ànábì ni a máa wá dá padà tá ànábì rẹ kọ́ mẹ́lì fún wa ó lọ bọ́ lọ́wọ́ yín wá dá padà ó ní tó bá bẹ́ yẹ́ òun tọ́wádé yẹn wò yẹn tọ́ bá lè rí dá padà kọ ọmọ èèyàn olúdá ọ̀rẹ́ ìwà ìwà tọ́wọ́ pé èèyàn dá padà nù yọ́ jẹ́ wá tí ọwádé yẹn tọ́ padà ọgbọ́dọ̀ fọwọ́ bo ẹnu rẹ̀ àmẹ́lò bí tí ó bá yẹ báyìí yóò wá la gbogbo ẹnu rẹ̀ yá ọ́ ó náà bí ìwáyà kan lẹ́bí ní wọ́n bá lánú ẹgbẹ̀ àlìyànú yóò gbàbẹ̀ wọlé jọ lára ọlọ́dá fún jáde àlọ́wà táàrí bá wà àwọn tọmọ yẹ́wò tọmọ lánú yàrá yìí tẹ́rì wọ́n èé ya fọ́tò wọn báyìí wọ́n yàwó ìwọ náà wọ́n ti rí sọ ní bọ́ọ̀ dáa olóòlì wọn pé àwọn onímọ̀ ya gbẹnu àmọ́mọ̀ ya gbẹnu wọn kò bẹ́ kọ̀ ó takò súnà tàbí Muhammad sallallahu alaihi ìpìlẹ̀ ọjọ́ ni pé tọba dé yẹn kọ́kọ́ wo pé tọ́ lè rí dá padà kọmọ kọmọ kò tí ó lè rí jẹ́kì ẹ̀ kó mọ̀ wá tó bá rí pé ò rí dá padà pé kó mọ̀ wá tó wá fẹ́ wá tún wo bí ó lè rọra fẹ́nu dá padà mú tọba tó ní pọ̀ tó rí yìí ṣe fọwọ́ bo ẹnu rẹ̀ àmọ́ kọ́ wá la gbogbo ẹ̀ kọ́ la gbogbo kọ́mpúnì rẹ̀ kalẹ̀ áá èyí tí ó wọ bẹ̀ ẹ̀fọ́ wọ bẹ̀ ayé ó wọ bẹ̀ wọ́n wá báyìí pé àwọn atọ́ tún wá yanu sínú ẹ̀mú ń pàwà náà pé èyí tí ọbẹ̀ gbé nínú ní ọlọ́mọdé àfún aláàgbọ̀ yọ lọ́dọ̀ alákùnlé ha sínsín tó bá fẹ́ wá ọ̀nìkà sí tábà tí wò pa afẹ́ dì mọ́ àfẹ́yẹ kó wá rárá wọ́n kódà àwọn àfáà sí ilé ìwọ́n sọ wọ́n bá lé lórí ìrùn wọ́n sì ní àwọn àdéjọ alátọ́dọ̀ àdẹ́mù Muhammad sallallahu alaihi wasallam tó orin ni ti dójú ẹ̀ kọ́kọ́ sùn náà torí bọ́ ọ̀bá ọkọ̀ lọ́ọ̀dẹ́ sùn bá lọ mẹ́fà jíde nìkinu lórí ìrùn wọlé mọ́ sí èkúfèé ọ̀tọ̀ ni tí ó wà nínú Al-Qur'ani ọ̀tọ̀ ni tí ọmọ ké kọ́kọ́ sùn díẹ̀ náà ọ̀dọ̀ ní agbáde sùn díẹ̀ ẹsẹ̀ jínú ni èjì ni kọ́ tó wá sọ pé ọ̀kí ah, ẹ̀ mọ́ ẹ̀ká sì kò kọjá tẹ̀lé jù àmọ́ òun kù ọ́ wọ́n dára rẹ̀ láàmú àdámọ́nù oorun rẹ̀ àlàáfíà ní ma ń bí síyàn lára èyí tí Islam fẹ́ ni àpọ̀jù oorun kí bá pẹ́jọ mọ́ àpọ̀jù oorun amọ́pọ̀ mọ́ lòpin tí ayé mọ́ sùn kọ́ wá mọ́ mọ́ fìyà oorun jẹra rẹ̀ mọ́ fìyà oorun jẹra rẹ̀ àbítọ́lọ̀ bá dá ẹgbẹ́ dàbí ìtẹ́lu ní ìgbẹ́ bá ti dá oorun rẹ̀ ju ọlọ́run ìṣàánú ẹlòmíì ó lè ju wákàtí mẹ́jọ fi sùn àwọn elétò ní láti ní àtìlí ìsọmọ ànábì adámọ̀ fi rí wákàtí mẹ́jọ bá ń sùn lójúmọ́ ó kékeré jù àmọ́ lè ní ẹ̀rí pé ọgọ̀rọ̀ wa àìmọ́ rí wákàtí bá ń lò ẹlòmíì gan àbá aago méjìlá òun ni ó tún ṣe pé ṣe ládàá kan so bákan náà wọ́n ni wà lójọ́ ọ̀rọ̀ ibi tí máa ń pààyàn tètè wá bọ́ọ̀sì jẹun wọ́n látọ̀ gbóògbé bá gbé ọ́ tètè wá bí ọ́ ti mú mi ayé máa ní ibi tí máa pa mí ọ́ sì tọ́ lè jẹ ẹni tí ò bá ní tí ó jẹ ni kó ní faradà ṣùgbọ́n tó bá ní tọ́ jẹ tẹ́jú fi ń pa ọ́ tètè jẹun torí oúnjẹ máa ń bí àlàáfíà fún ara rẹ̀ àìmọ́ máa jẹun kọ́ wá máa pa ebi mọ́ra kọ máa febi panú kìí sí nǹkan tó dáa kìí mọ̀nà líle nínú Islam ẹni máa ṣe wá àti fara ibi fún ni pé kò ní tí ó jẹ ẹ̀hán mọ́wàá tó rí tó jẹ ọ̀túnwádùn bára láti ibi ọjọ́ mẹ́ta ń pàbú ibi ọjọ́ méjì ń pàbú nígbà tí ò ní òṣìṣẹ́ bára ní ọ̀rọ̀ ah, الإمام القيم الجوزي عليه رحمة الله أنا وكل واحد من هذه العشرة أنا جاليكو كان بوكو كما وي واتا وداكو يوجب حبسه داء من الأدواء واني ما كونسيبر ما ما بامرا إما padà lídì sáìsàn ni ìwà ìsàn ní ó wà lídì sí ẹni àìsàn ló lè jẹ́ ọlọ́dàkùn má fi àìsàn ṣe wá o má jẹ́ afá ìsàn لا صلاة بحضرة الطعام ولا وهو يدافعه الأخبثان تنجبات رجي ìmútọ́ọ̀bá tí gbà náà lè pé níládáwò tí ìtọ́bá ń gbọ́ àdígbẹ̀ngbọ̀ ìmútọ́ọ̀bá tí gbà náà lè pé níládá láwọn àbá fi ní wíwá mọ́ kírun pẹ̀lú pétọ̀ ń gbáyàn ìmọ̀ kírun pẹ̀lú gbẹ̀gbẹ̀ ń gbáyàn ṣé yóò fà pé èèyàn ní níládà rárá ni

kásì lọ rí lékún ní ìmọ̀ akẹ́kọ̀ọ́ nípa ìsìn nígbà míì tí yẹn bá kàn lọ ń fọpọlọ wo nǹkan lásán ọpọlọ ó máa gbé nǹkan míì wá fún yẹn ẹ gbogbo sáńkà látàárọ̀ bí yẹn bá kàn fọpọlọ lásán wò ó ọpọlọ lásán lè mọ̀ sọ fún ọ pé kò sí problem kí wàá ní bí ó ṣe àti ní tó bá àmọ́ dára rẹ láàmú ìyẹn ń fọpọlọ lásán ìyẹn fi ṣe kí ìyẹn fi ń wò ìyàwó jẹ kọ́lá yóò tún máa bá wí ni tí wọ́n ti ń jẹun nígbà tí wọ́n ń kírun ní ìwà ẹni tí ń jẹun nígbà tó ń kírun gan-an òun ló bá kí lọ ló bá súnmọ̀ lọ òun ló sì bá ìmọ̀ lọ tọ́ abẹ́lá ń kọ́lá mọ́ṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó fi ọ̀rọ̀ ọlọ́run bá kó fi yé wa kó fi àgbọ́yé súnà kó fi yé kankan wa wa salli allahumma sallim ala abdika muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta عن السؤال ياري بي كسي بي بيان طيب Yorùbá sí ibi àdùn àwọn oníyàn láyé tó. Ok, ọlọ́mọdé àfọwà ní àgbọ̀ ọ̀rọ̀ rẹ̀ sòtì ìbéèrè bá wá lójòkó dáadáa ní táwọn yóò ló bá wá ní ìbéèrè ní ata fi gbogbo ẹ̀sìn báyìí tó bá ń ní <clears throat> ọ̀sẹ̀ tí ń bọ̀ insha Allah ta'ala àápàdé ní halqa tafsir ní ọjọ́ sátọ̀dẹ̀ tó bá ti ń dìjọ sunday àápàdé ní ilé àlàyé kíra Ahkam àwọn ọ̀rọ̀ kan tá a àwọn àlàyé ọ̀rọ̀ kan tá ń bá lọ àwọn tí wọ́n béèrè sí àti àlàyé ìmá omi nípa bìfà án alìsàhábàtì àtọ̀hár wal àtìmọ̀tì àkíyà àwọn èèyàn pè tí wọ́n fi fọkàn sí pé àti láàbẹ̀rẹ̀ níjọ tọ́ọ̀sì so àmọ́ tọ́lọ́ bá ti ní fún wa ní àǹfààní tó sì ń fún wa láàyè bí kíndìn ilá ìta ààlà a máa ń ṣiṣẹ́ lórí ẹ̀ kọ́nà kó sá fún wa ní àkọ́jú ọ̀nà rẹ̀. lánàá ok. Oh. Ah, wọ́n láwọn ń gbọ́ wọ́n lẹ́nìkan bí ìrìbí ní àtìdáhùn nígbà láwọn gbọ́ pé súnà nípa àwọn gbọ́ bẹ́ẹ̀ pé wọ́n ní bí bá fẹ́ ni bí èèyàn bá bó bá fẹ́ pé téèyàn ò bá ṣe ti ṣe kò sí kíni kò sí nǹkan kan bẹ́ẹ̀ àwọn ọlọ́mọta fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ àsúnà à ń kékeré kan ní terminology ìyẹn ní ìsìláà tí àwọn àlùfáà ní fíúdì kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ sọ̀rọ̀ ní fíúdì wọn tẹ́ni gbólóhùn súnnà tàbí gbólóhùn pọ̀tù gbólóhùn yìí tẹ́ bá dé ọ̀dọ̀ àwọn àlùfáà onífíkì ó ní ìtumọ̀ lọ́dọ̀ tí wọn tẹ́ bá dé ọ̀dọ̀ àwọn àfọ́ oní àkídà lọ́dọ̀ wọn tẹ́ bá dé ọ̀dọ̀ àwọn àfọ́ oní usulul fiqh ó lọ́dọ̀ wọn ìtumọ̀ tí kálukú wá fún ọ̀tọ̀ọ̀tọ̀ ni nípa àwọn oníṣègùn tí wọ́n máa ń kọ́ wa nípa ìdájọ́ báwo la ti ń kírun báwo la ti ń gbáwẹ̀ báwo la ti ń ṣàlù àlá irú àwọn àlàyé tá à ń ṣe látàárọ̀ lọ́dọ̀ wọn táwọn báyìí lè ti ní súnà ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí kìí ṣe ọ̀ràn àyàn ẹni tí kìí ṣe kí ni ọ̀ràn àyàn tẹ bá dé mọ́sáàbù mi ẹ mọ̀ gbọ́ tí wọ́n mọ̀ ní súnà tùmọ̀ ákádà àti súnà tó zéírù mọ̀ àkádà ìyẹn ni pé súnà ta kànpá ìtumọ̀ kànpá ò ní pé ìjẹ́ súnà tí ẹ tún lágbára kọjá kálókàn jọ ordinary bọ́ bá lágbára ẹ̀ àmọ́ kìí tọ́ ọ̀ràn àyàn náà àwọn olá ní mọ́ sọ yìí àwọn onífẹ́ tàbá débi ìdájọ́ ọ̀hún adébi ìdájọ́ àwẹ̀ nítorí wọ́n ní kákáwọ́ sáyà báyìí lórí irun kí ni ó súnà ìyẹn ni pé súnà tán pé súnà pé kèé ṣe dandan àmọ́ tó ọba ilé ṣe ọgbà láàdá tó ọba ti fi ṣe láàdá àtórí eré táwọn ẹni tó ṣe bá gbà ìwọ ò ní bá wọn ní ìpínú ẹ̀ ìtumọ̀ rẹ̀ ló gbogbo náà yóò ráyìí lọ́dọ̀ àwọn fòkọ̀ hálù pọ̀tàbá bí ọ̀dọ̀ àwọn usuliyun àwọn ní usulul fiqh àwọn ní dánpè ní súnà ó ní tí ó bá rìnlẹ̀ dọ́dọ̀ ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam min qawli bóyọ́rọ̀ tá ànẹ́bì sọ àwọn fẹ́ẹ̀lì àbí nǹkankan tí ànẹ́bì ṣe àwọn tẹ̀kìrì àbí tí wọ́n ṣe tí ó pé ojú ànẹ́bì dẹ̀ ní nǹkan náà tọ̀ ṣé súnà ní wá jọ́ràn yàn àbí kì í sọ́ràn àwọn gbà pé súnà ní lè jẹ́ ọ̀ràn yàn ó sì lè má jẹ́ ọ̀ràn yàn in tí ó mú sọ́dọ̀ ọ̀ràn làwọn òfin táwọn ti gbélẹ̀ ká nínú ọ̀rọ̀ tó lọ pàṣẹ ni ó ṣe kí ni pàṣẹ nínú ọ̀rọ̀ wá sí nǹkan kan tó lè fi jẹ́ pé pa yìí o kò ní ìní ti pa tó táàbá ti rí ọ̀ràn èèyàn ni yóò mọ̀ jẹ́ lọ́dọ̀ àwọn tàbí yóò àdá òṣùlù ìfẹ́kù òṣùlù ìfíkì yìí ó sì ní ìmọ̀ táàfi rẹguléètì tàǹpẹ̀ ní fík múnukọ́lọ̀ náà yíwáì ọ̀rọ̀ mi yíra dáká so èyí ò ní sunna lọ́dọ̀ tí wọn lọ́dọ̀ àwọn àfóò ní àkídà ìdáwọn ń pè ní súnà lọ́dọ̀ tí wọ́n ní pé in tí ìsìláàmù fẹ́ kí gbogbo mùsùlùmí ó dì sọ́kàn tó yẹ pé bọ́ọ̀ bá ilé ti dì sọ́kàn ọ̀yẹ́jẹ́ mùsùlùmí níbi tí súnà nílé kọ́ la ilaha illallah súnà kí mo gbé ẹ̀dà jẹ́rù yíò tó ti bá tàwọn oníbíkì lọ́mọ́ kọ́ gbàpọ́lọ́wọ́n ọba ara nàbí wa súnnà ní lọ́dọ̀ wọn ọ̀dọ̀ àwọn afáwọlá pé yìí àwọn afúdá àfíìdà kọ́ gbapá nẹ́bí Ìsá ìyá rẹ̀ ọkùnrin kò gbórí ẹ̀ akànfẹ́ ni Ìsá sí lára ni kọ́ nírú gbàgbọ́ yìí kínú ni súnnà alukur'anu kọ́ gbà pé ọ̀rọ̀ lọ́wọ́ ọba wa ní alukur'an

kò bá ìmọ̀ lọ́pọ̀ wá kàn ní tí wọ́n kàn wá sọ̀rọ̀ wá ní èyí tí wọ́n máa ń pè ní súnà oníjó kì í ṣe ọ̀ràn à àwọn adáwà àjọmọ́ lékè àwọn òbí pé súnà pé débi pé tá a bá débi pé ká mọ̀ mọ̀ pé sọ̀rọ̀ báyìí bá wáyé ní fíìdì báyìí nǹkan gbà lérò mi ẹ̀wọ̀n kìíní kan nìkan sọ́dọ̀ àwọn alákọ̀wé ìtọ́rọ̀ àwọn oníkéwòde máa ń ṣe nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ni kò débò mí o ilẹ̀ Yorùbá yìí o lọ́dọ̀ alákọ̀wé ẹni tó ṣe mẹ́tìn tó lọ kẹ́kọ̀ọ́ ètò àgọ́ àlàáfíà ara wa tó lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ tọ́lọ́sì ní kò yé e ní fíúdì rẹ̀ ó láwọn ọ̀rọ̀ kan tí ó máa sọ ẹlòmíì tóun jálákọ̀wé tóun lọ rẹ̀ ṣe education òun lọ rí kẹ́kọ̀ọ́ ń pa pò láti lè kọ́yàn lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ fi yé lóòrè ètò ìlànà fáwọn èèyàn lẹ́kọ̀ọ́ òun náà sì kọ́ yóò kó náà yé níjọ́ tẹ́ni tó ń bá ń tó ń kẹ́kọ̀ọ́ pa bá ń kọ́yàn lẹ́kọ̀ọ́ yẹn níjọ́ tí ń bá ń sọ̀rọ̀ ẹni tó lọ rí ti mẹ́sìn kò jíbó ti lè ka ìwé tó kò ní bá dá

ẹlọ́ta iná nǹkan lọ́mú ìjẹ́bìtàn ọ̀rọ̀ ọ̀nà onílàlàáfíà tó tún jásí pé a gbọ́dọ̀ mọ́ respect fíìdì oníkálukú wọ́n tí ilẹ̀ Yorùbá ń sì gbogbo ẹni tó bá yà sí ké gbáyìí tí wọ́n náà sáà ti ké ẹni bó ti ké wọ́n gbà pé gbogbo nǹkan náà lè mọ̀ dá sí ọ̀rọ̀ fíkì bá délẹ̀ yóò sọ ń pa ẹ̀ ọ̀rọ̀ hadith délẹ̀ yóò sọ ń pa ẹ̀ ọ̀rọ̀ adáàbò délẹ̀ yóò sọ ń pa ẹ̀ ọ̀rọ̀ gbogbo ẹ̀ ó wọ́ ọ̀lẹ́ mọ̀ sọ ń pa gbogbo nǹkan ó ní area of eh, specialization pé ìtọ̀ mọ̀ ń pa èrè ilé lẹ́yìn tó bá sọ ń pa ẹ̀ àwọn yóò mọ̀ pé a ah, ọmọ tí ọmọ tó ń sọ àmọ́ ilẹ̀ Yorùbá àdìgbọ́lọ̀ kó sànúwà o sórí ẹgbẹ́ tó bá sọ̀rọ̀ àsùnà ètè pé sọ̀rọ̀ èèyàn àwọn tí wọ́n máa ń wírú ẹ̀ òun làwọn onífik àwọn tálá péjọ wọn àwọn onífik àwọn ni wọ́n sọ pé súnà òní tó yàtọ̀ sí ọ̀rọ̀ èèyàn mọ̀ tó bá dọ́dọ̀ àwọn ní àkídà àsùnà ah, ni ó kọjá bẹ́ẹ̀ o tó bá ilé ṣe súnnà ọ́dá òní àkídá ọ̀ṣe islam al'alamatul barbahari alayhi rahmatullah òní àkídá nínú ṣarí súnnà ó ní ilam annal islam huwa súnnà wa súnnata hiya islam ó ní lọ́mọ̀ pé in tán pè ní súnnà òná ń pè ní islam in ń pè ní ìtumọ̀ ní pé ọba ti lọ́ọ̀ ṣe súnà ìtumọ̀ rẹ̀ pé ọba ti lọ́ọ̀ ṣe islam ìtumọ̀ pé amọ́lápínlẹ̀ ojú dúdú tó bá ní pé súnà ìṣọ́nà yẹn àgbà wípé inú fíkìú náà ti ń sọ yíhun orí ìrun ọ̀rọ̀ dájọ́ ìrun ìdájọ́ àwẹ̀ ìdájọ́ kíní ọrụ àwọn nǹkan tó bá jọ nínú ìdájọ́ pé à nínú o a ní nǹkan ìjọba pè ní wájib àbí farb ìyún náà tún lálàyé lọ́dọ̀ àwọn onífík ìjọ gbọ́dọ̀ má ṣe lórí ìrun náà ń sọ kúrà bọ́ọ̀ bá ṣe rú yíò kò àfẹ́sì ìsìláàmù rẹ iṣẹ́ tó ọfẹ́ ṣe tó gbé wájìbù lẹ́ ọ̀nà gbàpọ̀ nígbà ládá rẹ̀ súnà táwọn bá ti wá pé súnà níbi orí ìrun ìtumọ̀ ní pé bọ́ọ̀ bá ti ṣe oríire tán ṣe é Ọ ah, ní nípin bẹ́ẹ̀ ló bá tán àwọn ní pákó ká tó kírun ní súnà ni à ń káwọn báyà ká tó kírun kí ni yóò náà súnà ni à ń ké súúrà lẹ́yìn fátíhà kí ni yóò náà súnà ni à ń ké sókè ní ti kí ni náà súnà ni kí wọ́n ni tí ó fẹ́ sókè kí lọ sọ ó fẹ́ kí lọ kò wá sókè títí ó fi wá parí o kí lọ tẹ̀wọ́n súnà làwọn bí kí n sì pé tẹ̀wọ́n lọ́dọ̀ tiẹ̀ pẹ̀lú àìnímọ̀ tiẹ̀ nìsí ọba rẹni tó kírun tí òkè oṣù kèrò ni ee ìwọ ló ṣe yìí àyíká àkọ́jọ mọ́ níwà ìdájọ́ kákéwú sókè ń bí ó yẹ ká ti ké sókè kákéwú jẹ́jẹ́ so ọwá ń kírun lọ́wọ́ nìkan ń kírun lọ bọ́ ti wá ń níbi irun mọ́gírìbì ọkàn dákẹ́ ní ọbí kíláka kìíní ọdákẹ́ ọkíláka èkejì ọdákẹ́ ọkíláka ẹlẹ́gẹ̀ta tọ́ ọba sálámà ńlẹ̀ yorùbá wọ́n kàn máa gbogbo ìwò ìwò irú ìwò ìwò látún wá sí yìí ooo ní ìwà ìtẹ́rí ìdájọ́ ìdájọ́ tó bá kò yàtọ̀ sẹ́ni tó kírun tó kawọ́lẹ̀ problem jẹun bẹ́ẹ̀ àwọn àlùfáà problem torí wọ́n bí sí pé ebi súnà náà ni ìdájọ́ rẹ̀ olórí jẹ́ni tó bá kàn nímọ̀ tó sì gbọ́ súnà yìí máa gbogbo ah láàdá tó yẹ kẹ́ni yìí sì wá gbà oríire tó yẹ kó wá ṣe kò sì ní ṣe oríire yìí ojú bá lọ bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá lọ kíwú jẹ́jẹ́ níbi tó yẹ kó ti kéwú sókè ní ìtọ́lékè náà ra àwọn àlùfáà ti ké súnà lòun náà torí bòmí ìdílé káà nẹ́bí ti kéwú jẹ́jẹ́ ó tún ké sókè ń bẹ́ẹ̀ láwọn àbíríkà àkíní ìsúnà ní kí lórí irun kèéje ọ̀nà yàn ọ̀n kí rùzúrì nífi ọkọ̀ jáde bí kọ́bẹ̀rẹ̀ alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin ibà kalọ̀ bẹ́ẹ̀ ó jẹ́ pé níta ara kọ́ lẹ̀ fún ni pé wa kana yusmi'uhum al-aya ahyana àwọn ayá kọ̀ọ̀kan là nábì máa ń ké sókè wá rẹ́ni tó wá rọra ké sókè níbi tí kí rùzúrì lọ́wọ́ tó bá fi bẹ́ẹ̀ lẹ́ni tó ṣe bẹ́ẹ̀ lọ́la pẹ̀lú ọlẹ́mọ́ kírun mọ́ lẹ́yìn rẹ̀ irú òun eléyìí àwọn òṣèkí ni àmọ́rí níwẹ̀ súnà tí wọ́n sọ pé wọ́n ní tí èso ọ̀rọ̀ èèyàn ó ní dájọ́ àǹkí ó sókè àtàǹkí ó jẹ́jẹ́ súnà tó ní wọ́n ní tí èso ọ̀rọ̀ èèyàn ó ní dájọ́ àǹkáwọ́ sáyà súnà tó ní wọ́n ní tí èso ọ̀rọ̀ èèyàn ó ní dájọ́ àárínkpákùnká tó kírun ìyẹn ní ṣe pẹ̀lú ahkam but súnà generally in tó ń pè bẹ́ẹ̀ nǹkan ní tá ànábì bá ti sọ àbá ànábì ṣe àbí wọ́n ṣe lójú ayé ànábì lọ́dọ̀ àwọn àfọ́ ní hadith àwọn ó tún wá fi kún pé in tó bá tún sọ̀rọ̀ fún wa nípa bá nẹ́bì ṣe rí lẹ́dà àti tó bá ń sọ fún wa nípa rú ìwà tí ń bẹ lọ́wọ́ anẹ́bì sallallahu alaihi wasallam ṣẹ́rí gbọ́rọ̀ náà gba ó gba káwò rárá àbí ó gba káwò rárá ó gba káwò àdúgbọ́lọ mọ́ṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ o kí so ọ̀rọ̀ yìí fẹ́ẹ̀kì ọ̀rọ̀ ni tá a ọ̀rọ̀ ni tá a bá ti yan kí lọ́rọ̀ bá ń wínú ká ní súnà ní tí e bá ṣe ọ̀ràn yàn fẹ́ẹ̀kì ní tọba túlẹ̀ báhùn tó dáwọn kìíní kan bẹ súnà náà ló kọjá mọ́ ń pè fún wa nù tíra bọ́ọ̀ bá ti ṣe ọ̀ ìṣe mùsùlùmí ìrún tá ń kí òun kí ni jẹmọ́ àdígbàgbà la ilaha illallah kí lóun náà ní tí ò di àwọn oní àkídá súnà ni bọ́ọ̀ bá ilé ṣe ń tán sọ́tà wí yìí ọ̀ ní kínú ni ọ̀ ní Islam kèfèrí ni ọ̀ lọ́dọ̀ àwọn ní àfídà làwọn sì pé báwọn so ọ̀rọ̀ pé ẹ súnà ní tàbá gbélẹ̀ sí sọ́rọ̀ yẹn ọ̀dọ̀ àwọn tàbí yóò ọ̀dọ̀ àwọn dípìk tàbí kọ́ ọmọ yan so abẹ́lọ́run àwùjọ wa ọlọ́mọsàbá tó ṣe o ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ yìí jẹ́ kó yé gbogbo àwọn èèyàn wa wallahu ta'ala alam àkàdésì kan tí wọ́n ní pé àwọn sàhábà máa ń pa ah èmi ò mọ̀ in kí ni jama in ma dífin in ma náà a ǹjẹ́ ìyàwó wa lè dúó lẹ́gbẹ̀ẹ́ wa láti kí irun inú ilé ilé ìtakò súnà tó takò kí o tó ìyàwó ìmá dúó lẹ́gbẹ̀ẹ́ àkọọ́lẹ̀ tari Anas ibn Malik radiyallahu ta'ala anhu níjọ́ tí wọ́n yọ masjidu libeiti ilẹ̀ nínú ilé wọn masjidu libeiti àti ní súnà kàti gbogbo wa náà sí mọ́nà yíò náà fáwọn ń pè ní àwọn súnà mahjura àwọn súnà tá a ti pàtì èèyàn máa ń ní masjidu libeiti mi so masjidu libeiti yìí àwọn ayọ́lẹ̀ nílé àwọn anas ìyá anas tí ń ṣe umu sulaim ó wá rán anas lọ́ba ànábì pé lè kà ànábì wa mọ́sálásí ló lè wà yìí ànábì ni ó wù mí kó kọ́kọ́ wá kírun bẹ́ẹ̀ nígbà wọn wà tó sáfúnjọ́ náà ànábì dún wájú anasi ó sì kí ni ó dúró tẹ̀lé ìyá rẹ̀ tó bínú ìyá rẹ̀ wá lọ rí dúró ní ẹ̀yìn pátápátá tó ń ti bóyé jẹ́ pé ìyá àtọmọ ni wọ́n àsókè nù wọ́n àjọ dó papọ̀ so àwọn àlùfáà nínú kíra wọ́n ti wá máa ń sọ náà nù ọkùnrin àtobìnrin yìí máa dúró pọ̀ tó sáfún kò bá jẹ́yàwó rẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọkùnrin ó dúró wájú ìyàwó yìí ṣe kínú ni ó dúró lẹ́yìn kódà kálẹ̀ tún wá lọ́mọ tó jọ ọmọ ọkùnrin ẹ wá jọ fẹ́ kírun jàmọ́ pọ̀ nulẹ̀ nǹkan kan sáfà kẹ́ kí jàmọ́ pọ̀ nulẹ̀ bàbá ó dúró gẹ́gẹ́ bí ìmámù káàsì lọ́mọ ló mọ kí ó jọ ọlọ mọ́sàgídí mọ́ bàbá ó dúró tẹ̀lé yóò dúró ní ẹ̀yìn rẹ̀ orogún yí báyìí ìyá yóò wá dúró ní ẹ̀yìn pátápátá láàárín ìyá àtọmọ gan wọn gbọ́dọ̀ jọ tó sáfù papọ̀ so ká tó wá sọ pé láàárín ọkọ àti ìyàwó kó má ti pé irun lẹ́lẹ̀ fẹ́ kí orí irun náà nínú ó ti fi máa dàrú ọlọ́mọdé àti àánú abẹ́rẹ́ ta'ala kí fún wa ní tó jẹ́ kọ́rọ̀ ọlọ́run ọba ọlọ́mọṣẹ́ àjẹ́ kí ó yé wa ẹnìkan láwọn ló ti fi pé alhamdulilayi rabbil alamin pé láfi máa ń bẹ̀rẹ̀ báyìí máa ka bisimilayi rahman rahim pé kò sí lára rẹ̀ ni bisimilayi bẹ́ẹ̀ àmọ́ àwọn àlùfáà fa kínní kan mara wọn lọ́wọ́ pé bisimilayi rahman rahim sáà máa ń ké jáde ni àbá máa ń ké jẹ́jẹ́ nígbà tá sọ̀hábí àdẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam rí látọ̀dọ̀ kálukú wọn wá yàtọ̀tọ̀ ara wọn tó ní ah, gbogbo ìgbà tó mìírí tá ànábì bá fẹ́ kírun ànábì èké bismillahir rahmanir rahim sókè ń máa ń kí jẹ́jẹ́ ni tó ń táwọn máa ní pété ń bẹ̀rẹ̀ ni alhamdulillah rabbil alamin a sì rí ayé àdéhùn ní eh, látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu táwọn sọ pé ìgbó ló ti bẹ̀rẹ̀ ni pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah táwọn sì gbọ́ pé òkè làwọn afáfin ní ọ̀rọ̀ ká má wulẹ̀ fa mara wa lọ́wọ́ bàbá rẹ̀ ni tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim ó ṣe déédé abáṣẹ́lẹ̀ tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú alhamdulilayi abu alamin tó wíta ó ṣe déédé àmọ́ yóò sọ bisimilahi ní sí inú tọ́ èyí tá a wá rí láwùjọ tiwa ńlẹ̀ yóò bá tó tún tako mímọ́ àmọ́ bí àwọn èèyàn ti jáwọ́ bẹ̀ ọ̀tọ̀ sí làlàyé tí ń bẹ́nu tíra o ẹ rí i pé tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ gbọ́ milhamdulilahi rabbil alamin mil alhamdulillah mílù àádúgbà pé bó jẹ kó wà ní o ìmí mín ni ni ó pè yóò wá já alítí ń bẹ́ẹ̀ alhamdulillah tó wà ní mín hamdulillahi rabbil alamin meanwhile ẹlọ́mọdé kí mo dàrú mọ́ lọ́wọ́ ni ọ̀tọ̀ làlàyé táwọn àfá àtọ́mọ̀ pa bá ti ń kí alukur'an àwọn àfó ní tẹ̀júwìdù ọ̀tọ̀ ni tí wọ́n wí in tí wọ́n wí ni pé tá a bá fẹ́ ka bismillah a lè kátà wà jàn papọ̀ mọ́ bẹ̀rẹ̀ amin pàtíkà bí tún láìbọn ni a wà jàn papọ̀ mọ́ alhamdulillahi rabbil alamin alayé ọ̀nà tẹ́lẹ̀ bẹ̀ o a sì lè kàákà sẹpẹrẹtì ẹ̀ tàbábẹ́ sẹpẹrẹtì rẹ̀ rẹ̀ bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin kí bá ṣe jọmọ́ èyí tó wá ń wípé a lè jọpọ̀ táwọn yóò fi ti gbọ́ rèé oníkàwá ní bisimilahi rahmani rahim milhamdulilahi rabbil alamin tàbí bisimilahi rahmani rahim milhamdulilah bisimilahi rahmani rahim milhamdu ẹ̀rí pé tó parí rahmani rahimi a apé alihamudu ní ta bá ti fi máa jẹ́ pọ̀ hamzatul wasli ń àìmọ́ pé mọ́nú kéwú bóbi ní ti wà lọ́dọ̀ tẹ́jú àtọ́dún lárúbá náà nù ní ní alihun tàbá ti já alìbùdánù láàmù tó gba sòkún rẹ̀ láwájẹ̀ papọ̀ mọ́ mil ìtí bẹnu tíránu o tọ́ ìgbàwó èèyàn tí wó gbé ilẹ̀ Yorùbá lọ́bá tó sọ dára wọ́n ti báwọn dára lórí irun ni ìmí náà òun náà kàn gbọ́ téèyàn kan lò òun náà mọ kílí tóbi lò òun náà bá tún lò bẹ́ẹ̀ àwọn kàdí ó kàn fẹ́ bẹ̀rẹ̀ ó kàn ní ó kàn jù á ti ṣètò ọmọ tán ṣe gbẹ̀tán Allahu akbar min hamdulillahi rabbil alamin min bò ó bọ́lọ́ ti rí min àbí kó tún ní mil ẹbọ́lọ́ ti rí mil kí ni mil mú nì kí ni ṣe ẹbọ́lọ́ ti wá tá ń bí tá ń yá rẹ̀ tá ní bàbá rẹ̀ ọlọ́mọdé ẹ̀dàkùn ẹjẹ́ gbogbo wa ẹjẹ́ lọ rí sọ́ra wa dáadáa ẹ̀gbogbo tá a bá rí táwọn èèyàn kan bá ń ṣe nǹkan tí ò yé wa kódà ká ní trọ́ọ̀sì sáàfáà tó ṣe kí wọ́n ó tó máa ṣe béèrè béèrè ẹ̀rí rẹ̀ tá ah, ẹ má bínú sáà kí ní tẹ̀ ń ṣe yìí ẹ̀rí wo ló gbé wá mẹ́fà torí pé àfà àfà àbílẹ̀ ìkọ́ni wọ́n iṣẹ́ ọ̀rọ̀ pẹ̀lú bẹ̀rù àìmọ́ olè ọ̀rọ̀ oh, bí èmi gan yìí mọ̀ bí èmi náà kàn sí tèmi ni àbí mo ṣe mistake ní jọ́nà ìwọ́n wá rí mistake ní wọ́n náà bá lọ rétí bẹ́ẹ̀ lọ àbí mistake ní ìwọ́n bá sọ́dẹ̀ sí lọ́sọ̀ lọ́dọ̀ tí ẹ ọdún wá dé kíkọ́ sí lọ́sẹ̀ ọba tún lọ rí ìjà wá ní á ah, kí ni yóò lẹ́rì eh, ẹ̀ mẹ́ tó ṣe ni ah, àwọn àfá àlá ní ọwá dọ́dọ̀ àfá àtọ́ lé ṣe àbáwa ni á ah, tí mo ṣe bẹ́ẹ̀ ni ẹ ṣe bẹ́ẹ̀ à ajọ́ kí mistake mo ṣe ní èmi ti lọ́n jà sórí ẹ lẹ́sìn <laughs> wà yìí àyè máa fi ṣe tẹ̀klíìkì àyíká máa ṣe pé èèyàn kan ti ń ṣe kinní kan àwa náà máa ṣe bẹ́ẹ̀ hùn ẹ̀sìn wa a máa ń wá kí ni ẹ̀rí tó ní kí tó ní ká máa wí ni. kò ní ìbẹ̀rù sí àwòbẹ̀ lé àwọn mọ̀lẹ́bí wá fẹ́ síyàwó fún wọn àwọn agbé píṣọ́ àwọn méjèèjì àwọn bí ìfẹ́ jẹ ara wọn fọ́tò ìyàwó àti fọ́tò ọkọ wọ́n sì so igi fún ah, ọlọ́mọmọ̀já ponúfa tí ọ̀rọ̀ lẹ́yìn ò bá ti fi mọ̀ sí gbogbo nǹkan bí ti máa ń rínú kò nídìí ẹ̀ ń gbé fọ́tò kò sì pọ́n dandan náà kọ́kọ́ àti ìyàwó kan wà on stage ẹni tó pàtàkì tó yẹ kó wà on stage jù ó ní kí ni òun lọ́kọ tó la fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ọkọ lábẹ́ sí kíni òun lábẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ọkọ ni yóò dúró báyìí táàmà tí ó tọrọ ọmọ lọ́wọ́ bàbá èmi Abdullah mo fẹ́ fẹ́ ọmọ yín Nàfísà fẹ́ yọ̀ǹda rẹ̀ bàbá Nàfísà ló sì dáhùn pé a èmi Aláàjì Abdulhakeem mo yọ̀ǹda ọmọ mi Nàfísà èyí lọ́mọdé jẹ́ Nàfísà o kájúláì kan máa ti mo ti fún ìyàwó nínú mo yọ̀ǹda ọmọ mi nà fi sá fún rẹ Abdullahi kó máa jẹ́ ìyàwó rẹ ọkọ lanẹ́jì náàtọ́kù bá wá sílé ńkọ́ àwọn mẹjámì fiqhiyya àwọn ìgbìmọ̀ àwọn àlùfáà wa lágbàáyé wọ́n wá ṣàlàyé pé ọkọ ó lè ṣe fídíò kọ́ọ̀lù sáà máa rí fídíò rẹ̀ báyìí tí wọ́n sì máa tí kálukú náà mọ̀ wípé ṣó ní òní ṣó ọmọ yín tẹ́ torí ẹ̀ wá rí ẹ̀yin náà rí òní tọ̀ á wà máa bè yóò béèrè yọ̀ǹda bẹ́ẹ̀ látòrí kó jẹ́ fídíò ni wọ́n wí o tá a máa rí ẹ̀wòrán rẹ̀ kí òun ní sọ̀rọ̀ yìí eléyìí náà ti mọ̀ ṣe kínú nì yóò mọ̀ dáhùn eléyìí ni àlàyé táwọn àfa ní ìgbàláàyè irú ẹ̀ wà torí kọ̀ǹdíṣàn ọmọ wà láǹtì kọkọ̀ ọtí àwọn àṣẹlẹ̀ sáwà nàìjíríà abroad ìyàwó náà mọ̀ abroad àmọ́ ìtọ́gọ̀rọ̀ wọn mọ̀ ń gbádànù oníkàmọ́ là ń ṣe true just phone call i mean ọ̀n fún wọn ránṣẹ́ sí ara wọn àbí voice clinic ó lè jẹ́ pẹ́ ni ń kọ́ ní sọ̀rọ̀ ó sì lè dọ̀la kó deny pé ah, ah, ìwọ ló ń sọ̀rọ̀ ohun rẹ̀ ń gbọ́ ó lè mọ́ jẹ́ ohun tèmi kódà níbi táyé ti délé ní wọ́n ti ń hun ohun èèyàn tí ó pé wọ́n sì mọ́ gbọ́ ohun rẹ̀ tó ń sọ̀rọ̀ burúkú bá wà ní ah, èmi kọ́ mo sọ̀rọ̀ yìí àwọn náà wọ́n náà àwọn ìlòótọ́ ọ́sẹ̀ bóhùn ara rẹ̀ sí lélòótọ́ ibi tí technology fi dé ní àgbáyé nù pé bọ̀t tó bá jẹ́ fídíò àrí àwọn àlfáà ní àsìkò wà yìí tí wọ́n ní irú yíhun àwọn orí tí ó burú mẹ́ Allahu ta'ala àánú. hòtẹ́ẹ̀lì ẹ ọlọ́run kó ṣàlùwà ní tá a sọ hòtẹ́ẹ̀lì di nàìjíríà ló fà ẹ rí i pé hòtẹ́ẹ̀lì tí wọ́n ní nàìjíríà ó ti bẹ́ẹ̀ dàbí ilé ilé aṣẹ́wó meanwhile ìpìlẹ̀ hòtẹ́ẹ̀lì ó ní pé ilé kẹ́yìn ń lọ́rin àjò ó délùú kan kò síbi tí kò mọ̀ yàrí bẹ́ẹ̀ ó sì jẹ́ lọ́jì hòtẹ́ẹ̀lì ó gba yàrá ó sì mọ lúbẹ̀ ìpìlẹ̀ rẹ̀ nu ṣe bá mọ̀ pẹ̀lú eléyìí òun lè maintain tó ń bá kọ́ àhá àmọ́ tí wọ́n náà bá ti mọ̀ pé tí wọ́n gan bá kọ tán fúnra ara rẹ̀ gan lọ́ọ̀lọ́ rí pé àwọn aṣẹ́wó wa tọ́tù sí bá fún wọn tí wọ́n ti mọ̀ jó tẹni tó bá wá owó lè máa mú wọn ní wọn níbẹ̀ ìwọ́n náà ti mọ̀ pé orí burúkú lọ pàtẹ́ rẹ̀ ọlọ́run sì ní jà bá wọn ṣe Allahu alam téèyàn bá gbà sí ìlú láti ṣe bí sí ìwà ni wọ́n á mọ̀ lórí ìrìn ọ̀sán pé kí ni owó àwọn. kó tó sùn. ẹ bóyá ní ti ń jẹun ó wá gbàgbà ṣe bísímìlá tó bá rántí lórí oúnjẹ rà lábìlí kó ní bísímìláhi awwaluhu wa akhiruhu ó ti gbàgbé nù tó yẹ ti ń jẹ lọ́wọ́ yẹn kó wá tó pé bísímìlá awwaluhu wa madha wa akhiruhu bísímìlá awwaluhu wa akhiruhu túmọ̀ ẹ̀ ní pé ìbẹ̀rẹ̀ oúnjẹ yìí àti ìparí rẹ̀ mo ṣe pẹ̀lú kíni pẹ̀lú bísímìlá ọlọ́mọṣà fún wa ní àgbóyọ̀ báwo lè ṣe lè gbọ́ Islam ṣé kéèyàn lọ sí lẹ́kí ni àbí kéèyàn kan máa gbọ́ lẹ́kí àwọn afáàmà tó. a ní bò lèyàn ṣe lè gbọ́ Islam yìí ọ lọ lè kí ó tààrà ni ká lọ fẹ́ ní àgbọ́yé tó jiná ọ lọ kí ni ilé kéwú tọ̀bẹ́ yóò bá wá lọ lè kéwú ó lè wá gbọ́ Islam yìí wọ́n wá ní pé kó máa listen sí lectures àwọn afá tọ́ba ti ń kó ti tíra kó náà mọ òkè wọ́n ní mo tíra báyìí lọ̀rọ̀ yìí wà wọ́n ní mọ́mú ṣáfihàn ló sọ báyìí wọ́n ní mọ́mú kìnnìkan ló sọ báyìí sẹ́rí òun gan padà mọ sọ̀rọ̀ ń ta ẹ̀rù ẹni tó bá jẹ́ àfa àgún mọ̀ bá i mean ẹ̀rù rẹ̀ ó mọ̀ bá ẹlòmíì tó jẹ́ àfa torí wọ́n bìlíìbù pé tó ń gan ti gbọ́ ní tó ti kọ́lẹ̀ tó ti gbé sórí tí ó bá béèrè question àfa àgún mọ̀ wò pé ah, ọkùnrin ti fẹ́ béèrè béèrè yìí nìsín ọ̀rọ̀ rẹ̀ mọ́ nídìí kí wọ́n mọ̀ lọ tú tó ra o àmọ́rù ìlànà yẹn ìlànà pọ̀ ń gbọ́ wà tí ọ̀fi wá gbọ́ àwọn nǹkan kan yé kò sọ́rú rẹ dẹni tó wà bọ́ta tí wọn náà máa máa náwó pé eléyìí ó rí bẹ́ẹ̀ eléyìí kò rí bẹ́ẹ̀ à ń gbà tí wọ́n gan ò tí ì lè láǹfààní àti lè ké fún ara rẹ ọ ìdáfà o àmọ́ gbọ́ wà tí tọ́lọ̀ ní kí wà tí ó wúlò fún ó kíni òun lọ jẹ́ wá béèrè béèrè àfa àkànbá rẹ̀ sọ kíní tí ò yí ọ ní táàpù ẹ̀kọ́ àfa ìṣòwò sọ irú rẹ kọ́ lọ sọ bẹ́ẹ̀ lọ́kàn ni ah ẹ má bínú sọ ìbí tẹ̀síwá gbọ́ wà sí kan o wọ́n sọ báyìí wọ́n sọ báyìí kódà ló wà nínú síra báyìí pẹ̀lú aláyé báyìí kódà inú dẹ̀tíkì náà ló wí kódà inú kíní kan náà ló wí àfáà tó bá rí bí wọn náà ṣe béèrè béèrè tó ń gò bá fẹ́ yẹ̀ ya ara rẹ̀ ló kàn ní wẹ́l ẹ jẹ́ kí mi náà tún lọ tún ìlọ̀dì tó tíra o mo rò pé ọ̀nà yìí báyìí. ẹ tó bèrè fún wa á ní pé ìgbà tẹ́lẹ̀ wá fẹ́ nà pásítà lónìí eléyìí àwọn tọ́láwọn mi gbà pé bísímìláì táǹkì lórí fàtíà wọn pé lára sóòrọ́tù lè fàtíà ló wà àwọn mi gbà bẹ́ẹ̀ náà wà fà sísì jẹ́ pé yíò ní ọ̀gọ̀rọ̀ ní mímọ̀ òun ní kíní òun náà dúró lórí jù àwọn míì sì ní rárá pé alhamdu náà ló ti ló ti bẹ̀rẹ̀ ṣàwọn tó bá gbà kó wà lára fàtíà ó jẹ́ kọ́rọ̀ ní pọ̀ gan àwọn mi gbà pé bí ìgbà tó ké fàtíà rẹ pé lórí ìrun tó bá sì ti ké fàtíà pé odidi orígun òrun olóṣèkínú ni tó jábọ́ mọ́ lọ́wọ́ ṣe ọlọ́mọṣà fún wa ní torí gun bá sì jábọ́ báwọn tí yóò bá ké fátíhà lórí irun àbíyàn lọ fọ́ọ̀lù sí ìdájọ́ pé kò ké fátíhà lórí irun wọ́n nírú ẹni nì rákà tí ò ti ké fátíhà hùn rákà yẹn ti bàjẹ́ èèyàn bí ọ̀rọ̀ mi yóò nísìnyí à ń kírun mo wá dé rákà ẹlẹ́ẹ̀kejì ìwọ̀n aná ti ka fátíhà ó yé báyìí mo wá ké ogun tó kù mo wá rántí ibi tó fi ń pé ah inú tí mo mọ̀ sí ìmọ̀ kápátíà ká ní rákẹ́ ẹlẹ́ẹ̀kẹta ló ti rí bẹ́ẹ̀ rákẹ́ ẹlẹ́ẹ̀kẹta yẹn èyí tí ìkinu èyí tí n bá fẹ́ kí lẹ́lẹ́ẹ̀kẹrin òní ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ká ní rákẹ́ ẹlẹ́ẹ̀kejì mo ti ṣe bẹ́ẹ̀ ayé pé èyí tí ìkí rákẹ́ ẹlẹ́ẹ̀kejì èyí tí màá padà fẹ́ kí lẹ́lẹ́ẹ̀kẹta òní ó padà jẹ́ rákà ẹlẹ́ẹ̀kejì so rákà tí yóò bá ti ṣe orígun oorun bí à ń ké fátíà àbá ń rúkú àbá ń sùjúd àbá lọ sùjúd a sì wá rántí gbà dókè rákà yẹn ó ṣe kínú ni ó ti bàjẹ́ ókè tọ́ yìí kọ́lọ̀ mọ́ṣà fún wa ní àgbèrè ọ̀rọ̀ rẹ̀ ó wá ẹ gbogbo ọ̀rẹ́ tó bá jẹ́ pọ́lọ́tì ni alágbèrè ni irú wọn náà yìí mú wọn lọ́rẹ̀ẹ́ ìtàlùkọ́ à fún wa ni pé wàkúùnù màá sọ ọ́ kíì pété ẹ bá fẹ́ máa bẹ pẹ̀lú àwọn èèyàn ẹ máa bẹ pẹ̀lú àwọn olódodo ọlọ́mọṣà fún wa ní àgbọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ ẹnìkan ní attend sí question àwọn ààrí question òkè kan ní tíràwó kájọ́ ni wí ni o ó ní tíràwó lèèyàn ń lò fún umdatul ahkam ah tírà tá a mọ́ ló kọ́ o kìí ṣe tírà ẹyọ kan so gbogbo àwọn ṣòro ti kálukú wa náà bá lè ní kálọ̀dé ṣe kí Eh, kìí ṣe ẹyọ kan là ń lò ní tá à ń fúlò gẹ́gẹ́ ní umdatul ahkam àmọ́ àlàyé rẹ̀ kìí ṣàlàyé kan kìí ṣàlàyé tírà ẹyọ kan so gbogbo ìtọ́nà bá lè lábá lè ríwò òun náà làwa náà mọ̀ wò ká tó mọ̀ sí àlàyé àmọ́ àwa náà ní sọ nǹkan tó kọjá tí àwọn àlùfáà tí wọ́n tí wọ́n ti sọ ọlọ́run kò sẹ́ni rẹ̀ lẹ́sàn-án ojú kòkòrò lórí mímọ́ òun náà ní oṣù wọn. alẹ́ ni tí wọ́n bí ọmọ zina tí wọ́n bí ọmọ zina tí wọ́n bí ìjó lè jogún òbí rẹ̀ ọmọ tá a bá bí látara zìnà tákàn fúnra wọn lóyún tí wọ́n wá bí ọmọ zìnà nìdájọ́ rẹ̀ ọmọ zìnà tá a wá pé yìí kìí ṣe lérí gbú ọmọ àwọn nǹkan míì táwọn míì máa ń sọ náà àwọn àlùfáà kò lẹ́rìí wọ́n ní ọmọ bí ò gbọ́dọ̀ jẹ ìmáàmù ó lè jẹ ìmáàmù o kò sí tó sọ pé kó má jẹ ìmáàmù nítorí pé ipò ni ìmáàmù kò ní í ṣe pẹ̀lú ẹ̀rù ta ló bí ọ ní tó ní í ṣe pẹ̀lú ni pé ìmọ̀ tá a máa ń lò fi ń bẹ ní ara rẹ̀ so tí n bá ti ń bẹ lára rẹ̀ pé wá jọmọ jù náà wọ̀n hàn rẹ̀ kó má lè jẹ ìmáàmù o so ẹlẹ́àkọ́kọ́ lọ ẹlẹ́ẹ̀kejì àfáà kan náà ti ṣe wá sílẹ̀ Yorùbá yìí pípẹ́ ní ọmọ zina àbẹ́ni bá ṣe zina generation ẹlẹ́ẹ̀keje ọlọ́run tó mójú kúrò fún wọn aláìrọ̀ yóò lálàáfíà o wà látẹ́zìrò wà zero tó wè zero ukhra ẹni rú ẹsẹ̀ rú ẹsẹ̀ kan ò ní rú tẹlùmíì ẹni bá ṣe zina generation tó ṣe zina o àwọn méjì náà ni wọ́n jọ dá nájọ dáràn ọkùnrin àtòbìnrin tí wọ́n jọ ṣe zina àwọn náà ni wọ́n jọ rojọ́ iwájú ọlọ́run ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ọmọ tá a bá wá bí látara zìnà sáláwọn òbí rẹ̀ méjèèjì ni wọ́n jọ ṣẹlọ́n yìí ẹ̀rí tó wà ní pé irú ọmọ táàbí ọ̀nlẹ̀ ọmọ ọmọ ìyá rẹ̀ ni ìyẹn ni pé ìyá ló ní kìí ṣe gíní kìí ṣe bàbá ìyá ló ní kìí ṣe gílà pé kìí ṣe bàbá pẹ́tọ̀ ìgbó tí wáyé pé ìyá ló ní un pé ìyá rẹ̀ láásì ṣàfihàn rẹ̀ sí lọ́dọ̀ yìí tó bá wá di pé bàbá kú tó wá lè jogún bàbá wọ́n ní tó bá yẹ pé ń jọ́ tó ti ṣe zì náà ìyá náà ló tẹ̀lé lọ ogún ìyá ló ṣe kínú rẹ̀ ní ó jẹ́ àmáwọn nínú àlfà wa ṣàlàyé pé ká ní bàbá rẹ̀ bá ìṣẹ́lẹ̀hákọ̀ rẹ̀ ìtumọ̀ ó ìṣẹ́lẹ̀hákọ̀ rẹ̀ ni pé tí bàbá bá kílèmù ẹ̀ fọ́mọ òun ni bàbá gbà fọ́mọ òun ni ó dúndò pé ọmọ rẹ̀ dẹ̀ ní bàó lọ́jíkálì torí ṣe bóun ló fún ìyàwó rẹ̀ lóyún àtọ̀ rẹ̀ ló sì bí tòṣẹ̀ríà ló kàn gbà pé kìí ṣe ọmọ rẹ̀ wọ́n ní tọ́tọ́ òun tó bá wá jáde wá pé ah òun fẹ́ kílè mọ ọmọ yìí kó máa jẹ́ ọmọ òun olódò ọmọ rẹ̀ náà nù pé yóò sì jogún rẹ̀ àwọn àlùfáà wa fà á ní wọn ra wọn lọ́wọ́ ó sì lágbára púpọ̀ àwọn míì lọ́rọ̀ yìí ò lálàáfíà àwọn míì ló lálàáfíà wọ́n ní because kánábí o tó dé àwọn kan náà ń bẹnu àwọn sọ̀hábà nìjọ́ láàrin tó yẹ pé ìlànà tí wọ́n fi bí wọn kan tó dé ní Islam ìlànà tí ò bá ṣẹ̀rí àlọ́ ni pé bọ̀sì ìgbà tó padà gba ìsìláàmù tán anábì ò sọ fún wọn pé bọ̀sì eléyìí e ṣe ọmọ rẹ o èso àwọn náà náà padà ń jẹ́ ọmọ fáwọn bàbá wọn so ọ̀rọ̀ pọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ ni ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ẹ dákun ẹjọ́ adó báyìí tóra tún ní ìrìn àjò míì tí a mọ̀ lọ kí ọlọ́run mọ́ṣà fún wa lágbọ́yé ó kí ẹnìkan ní ní cop ṣọ́ràn yẹn ní àbí kìí ṣe ọ̀ràn yẹn eléyìí ọ̀rọ̀ mímọ̀ ni àwọn alfa wọ́n fa púpọ̀ mọ́ra wọn lẹ́nu lórí pé ṣójú ọ̀nà yàn àbí ojú ọ̀nà yàn látòrí àwọn sọ̀hábí ànẹ́bùwà Muhammad sallallahu alayhi wasallam sallam òun láti ra àwọn ọ̀rọ̀ tí ó ń yapa síra wọn ara wọn tán ní obìnrin gbọdọ̀ bójú ni ọ̀ràn yẹn sí ni bí ò bá sì gbó lórúkọ rẹ̀ wájú ọlọ́run a sì ráwọn tán ní rárá bí bójú èé ṣe ọ̀ràn yẹn àmọ́ iṣẹ́ láàdá tó pọ̀ ni ṣèpé tóbìnrin bá ilé ṣe yóò gba láàdá ṣùgbọ́n èyí tó jìnà símọ̀ yányán oníkéyàn ní bíbojú obìnrin kò sí lára Islam èyí jìnà símọ̀ yányán ó jìnà ságbọ́yé Islam yányán ẹmọ̀ ó dàbí níta wílẹ̀ kan ni ká kéwú sókè ká tó kírun ìṣáì nísìn ń bẹ lára Islam àbí òsì lára Islam ó wà nínú islam yóò sí nínú islam ayùwà tẹ́ẹ̀ kan adékọ́ wá ní à kò sí nínú islam ká mọ́ láǹkí ó sókè níbi inú ìṣáà àpolọ́ ti gbéṣẹ́ wá bẹ́ẹ̀ ní irú ìdájọ́ tá ń wí yìí so ń bẹ lára islam bọ̀tọ́rọ̀ èèyàn wá ní lórí gbogbo obìnrin pátápátá èyí ò làwọn afá mọ́ ń fà mọ́ra wọn lọ́wọ́ àmọ́ wallahu a'lam èyí táwọn mú wa mọ̀ràn ni pé gbogbo obìnrin ló yẹ kó sojú kòkòrò rẹ̀ sẹ́yìn náà àwọn àlùfáà tó ágíù jù láyé lénìí lórí pé kí n sọ ara èèyàn kóbìnrin ó bójú ní Sheikhul Allama al-Muhaddith wal-Mujaddid Muhammad Nasiruddin al-Albani alayhi rahmatullah àìmọye tíra lọ́kọ̀ àìsìmọye àwọn àlùfáà lágbàáyé ó ní wọ́n taláyà lórí ọ̀rọ̀ táwọn yìí Sheikhul Albani wọ́n jagun ọ̀rọ̀ ìmọ̀ yíba lórí pé bíbojú obìnrin kìí ṣe ọ̀ràn èèyàn àìmọye àwọn wọ́n ṣe kí ni náà kódà ìmí tẹ́ ẹ bá dénú tíra àwọn ìmí ibi tíra àwọn ar-radd al-mufhim ar-radd al-mufhim la ilaha illallah ẹ ṣe bí wọ́n bá Shaykhuna al-Allama Tuwaijiri ẹ ṣe bí wọ́n bá wọn jà ní ẹ̀rù ẹ̀rí bí àwọn gbólóhùn tí wọ́n ń lò àwọn gbólóhùn tó lé ní wọ́n bá débi Shaykh Uthaymeen alayhi rahmatullah táwọn náà tún sọ̀rọ̀ kan wọ́n tún sọ bẹ̀rẹ̀ náà pé ah, Uthaymeen ta tún wá rò kóhùn jẹ́ tún wá já àfá tí ẹjú wọn náà tún máa sọ ìwé níbi tí wọ́n bára wọn fàdé bọ́jẹ́ rí bọ́ ṣe fà á tó yìí ta ni wọ́n tàwọn àfà àláyà tó yìí ìgbà táwọn kan àbátù náà ló wẹ́ náà bí wọ́n ṣe ẹgbẹ́ rí ohun tó ní kéèṣọ́ yàn àti gbogbo ìyàwó rẹ̀ obìnrin àti gbogbo àwọn gbogbo wọn ló dẹ̀ hábò lójú ọ ní bá ní èsì lọ kò sí lòun sí ọ̀nà yẹn ìyẹn sọ pé kèsì lára sí olóore tá a mọ sojú kòkòrò lé lórí ìgbà ìyàtọ̀ ń bẹ láàrin àtẹ́kùwá àti àlùfáàtùwà àtẹ́kùwá àti kínú àlùfáàtùwà pé àlùfáàtùwà ni pé mo fẹ́ sọ ìdájọ́ tí mọ̀ dálẹ́jọ́ ìdájọ́ tí mọ̀ dálẹ́jọ́ ni pé kèé sọ ọ̀nà yẹn tó bìnrin ó jìyà tí ò bá ṣe àmọ́ tẹ́kùwá ibi ìbẹ̀rù ọlọ́wọ́ ọba mi dé ni pé àà kèé ṣe ń téèyàn máa ń fọwọ́ kékeré mú lọ́sì ní kí gbogbo ọmọ mi obìnrin kò sí ìjọ́ òṣèké ni tí ò bójú gbogbo àwọn ìyàwó mi kò sí tí kò bójú tọ̀ Albani tí wọ́n wá bẹ́ẹ̀ mọ́ lu ọ̀rọ̀ rẹ̀ fi sọ pé ìwọ̀ ìyàwó tí ò ní bójú nù ìyàwó tí ẹ bójú ọmọ rẹ̀ ni ò bójú ń dá sí pé nǹkan mi nǹkan o bí fìtí náà ó ní káwọn obìnrin ó bójú wọn ìgbọ́ ojúlàwọ̀ ẹ̀rọ ká sọ̀rọ̀ náà jẹ́ ìjẹ́jọ́ náà kọ́ láǹtó ojúlàwọ̀ kọ́ yí lára obìnrin èyí ni ṣé kò sẹ́mi ìjẹ́ ń tọ́lọ́run bá lè mọ́ encourage wa nínú àlùkùránì pé kó bìnrin ó kọ́bà ìfẹ́ rẹ̀ kó tó àmì kó mójútó ẹsẹ̀ rẹ̀ pé kó túnmọ̀ mọ́ jẹsẹ̀ mọ́lẹ̀ kábà lè mọ́ mọ́ gbọ́ sáńdì tó lò sí ẹsẹ̀ pé ah téèyàn bá kọ́ robìnrin kí ni mọ́ attract ẹ̀dùn lára obìnrin pé tí ìṣẹ̀lẹ̀ àbá lè ka ẹsẹ̀ kú tó yìí ojúṣe kí ni ò lágbára ọ̀rọ̀ ní ṣé kàlùbá ní pèsè lórí pé àgbà ah, ah, pé mo jòkó lọ́dọ̀ rẹ̀ òṣèmínú jù báyìí lọ èyí tó sọ ráàyí lásán lọ sọ mẹ́rin wá ọ̀ mú kí ni wá bó ti ráàyí yẹn ń rọ̀jọ́ ráàyí ni ráàyí yẹn ní kí ni jàmá ó strong ó lẹ́sẹ̀ ńlẹ̀ mọ̀ tí ṣẹ̀rí àbá lè ní tọ́lọ̀ bá lè máa ní ẹ̀yin obìnrin ẹ má jọsẹ̀ mọ́lẹ̀ ká lè mọ́ mọ́ gbọ́ sáńdì tẹ lòṣẹ́ṣẹ́ kó lè mọ́ kọ́mìtì náà bá ẹlòmíì tí ń bá ń bẹ nínú ọkùnrin tó bá lè ní ó then wọ́n tún wá sọ pápánbá nìkan rí pé tóbìnrin bá tẹ̀ wá bá rí pé tí wọ́n ń lo makeup ṣe pé ó tún ti wá lọ rèé kó ẹ̀ṣọ́ sí ojú rẹ̀ ṣe pé ọ̀ní rí ojú rẹ̀ kọ́ mọ́ tún fẹ́ wò ní ẹlẹ́ẹ̀kejì ọ̀ní tó bá ti lè bá débẹ̀ òun dandan ni kódà bá ní tó ní pé ṣe dandan tẹ́lẹ̀ náà ni à bóbìnrin bá ti wá bá yàrá rẹ̀ débẹ̀ òun ó ti di dandan kó bo kínú ni ó bójú ṣe ọlọ́mọṣà sànú wa ẹ̀dàkùn ibi ni àádùn sí ọlọ́mọṣà fún wa ní àgbọ́yọ̀rọ̀ rẹ̀ a tún máa pàdé láìpẹ́ àní lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ kan láàárọ̀ yìí ní àdúgbò kan ńgbà bá débẹ̀ a máa bá àwọn àlàyé ọ̀rọ̀ wa lọ abẹ́lọ́wọ́ rí mánìhì wà kára ní